أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخي ونفخي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله Adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run, ọba bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgbẹ́ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgbẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa tí a bá ti ń tẹ̀lé ìlànà wọn náà títí dúdú ọ̀gbìn ìgbà kìhámà abẹ lọ́hùn àpadà sí ibú tí wọ́n ń dé báyàn tí wọ́n lòun ò ṣètò ọlọ́run tànábì mọ́ ọlọ́run mẹ́jọ ìṣẹ̀lẹ̀ sí wa abẹ lọ́hùn kó sì wá ní akírun kú báwọn bàbá ṣe máa ń tọrọ kọ́mọ̀ sí wá ní akí òun fi wọ́n lẹ̀ yóò bá lóun sọ lọ́mọ ọlọ́mọ ṣe ti wá bẹ́ẹ̀. bákan náà a tún bẹ lọ́hùn àwa tí a ṣe agbátẹrù ètò yìí kọ́lọ̀ kó máa ṣàlékún ọ̀pọ̀ lọ́wọ́ ẹ̀. nínú spíìchì tí wọ́n kà àti lẹ́tà invitation tí mo gbà fún lẹ́tọ̀ yìí àwọn nǹkan kan hàn ń bẹ̀rẹ̀ ó sì níbi di ṣàdúrà nǹkan alákọ̀ọ́kọ́ tó hàn ní wípé irú wáàsí ìlà alákọ̀ọ́kọ́ tí ó jẹ public lecture tá a ṣe inú ṣàìtọ́ọ̀nù òdò bẹ́ẹ̀ sí ń wo yẹn káwọn mùsùlùmí orí gbígbẹ orí tútù mùsùlùmí kóra wa ṣètò wáàsí ìta gbangba wá wò àwọn ọkùnrin wá lọ rẹrẹrẹ. àwọn obìnrin náà tó jókòó lẹ́yìn táwọn náà lọ rẹ́rẹ́rẹ́ àwọn ọmọ wa rèé tí wọn ò ní máa pàtẹ́wọ́ mọ́ tí wọn ò ní máa tà wọ́n jẹ inú èṣù ní dùn àtàwọn ẹni èṣù ṣé ẹ wá ráwọn èèyàn bí èṣù kan náà bẹ́nu mùsùlùmí náà inú wọn ò ní dùn pé wọ́n á sì máa fẹ́ máa ṣe yìí sáwọn àṣírí kan ò ní máa túbà ìdíje ajá báà ní máa rí nǹkan jẹ mọ́ o ẹlòmíì lè máa rò pé wáàsí wọn fẹ́ máa ṣe sójú àwọn èèyàn ní lásìkò ọlọ́run báyìí jama wà lọ́yìn nìbàdàn tá a wà yìí nílùú Ìbàdàn tá a wà yìí a rí àwọn àfa àdúgbò àtàwọn àjẹ́ àwọn èèyàn bú tí wọ́n parapọ̀ lórí àfa àti nǹkan máa ń kéwú tán ṣàlàyé ẹ̀sìn fáwọn ọmọ pé ilé ọmọ káwọn ọmọ ń gbà ní yọọ máa jẹ máa lò jáàbù yọọ la ojú wọn síbi tọlọ́run gbogbo àwọn ọmọ tá a máa tá a máa rí bò mọ́lẹ̀ ń kọ̀rọ̀ sẹ́yìn pọ́nmọ́ tó bá ti bẹ́sì yé ó kò ní ọmọ tẹ́yìn ò sí jáàbù tẹ́yìn máa bá ṣe sìn náà ọmọ mi ń lò jáàbù ó sì ṣe sìnà pẹ̀lú jáàbù kọ̀ọ̀bẹ sí yé ni èèyàn lè lò jáàbù ọ̀gbọ́n jáàbù yé torí parantí jáàbù fẹ́ ṣe ni pé kó bo ìjọmọlúàbí àtẹ̀sìn tó bá ti á di pàgbọ̀ yé ń dé bẹ́sìn irú ọmọ yẹn kò lọ́mọ tẹ́yìn ò sí jáàbù tẹ́yìn bá ṣe sìn náà ọmọ tó lè ka kùránì ó kò lọ́mọ tẹ́yìn ò tó máa di jù àbọ̀mọ̀ tẹ́sán sọ fún mi pé ẹni tó bá ti wá ní sòro ẹ̀ẹ́sẹ̀ lọ wẹ́rí fún lódò ó ti gbọ́ yé kò wò nídìí kó wọ́n wẹ́rí lódò so tírú àwọn wáàsí báyìí bá wa ń lọ òdodo ọmọ adádùgbò ìmọ̀lẹ́ ọmọ adádùgbò àlùbáríkà ọmọ adádùgbò imú ọlọ́run ọmọ adòsádùgbò orí ọmọ jáde ládùgbò àwa abẹ lọ́hùn eléyìí lálákọ̀ọ́kọ́ yìí mọ́sẹ̀ ní kan sẹ́ẹ̀rí káwọn mùsùlùmí ó kóra wa jọ nínú spíìtì tó kà yọ ọkọ̀ hàn pé nípìnlẹ̀ gbogbo èèyàn kí ọkọ̀ jọ yìí sẹ́ẹ̀rí kákọ́ pọ̀ nǹkan kan yé tó jẹ́ kí n kọ́kọ́ máa sọ eléyìí àti ráwọn àdúgbò kan náà tí wọ́n bẹ̀rẹ̀ wá sí i nígbà àwọn èsì méjì mẹ́ta ó dẹ̀ sọ̀rọ̀ kí ló fà á wọ́n lè lọ́yẹ kí n jẹ́ sẹ́kítì wo òfin fún mi ṣé wàá mọ̀ lójú àbátan sẹ́kẹ́tì lọ ni èmi ní dìgbì one dìgbì seven dìgbì million wọn wàá fún mi èmi lọ́ọ́ yẹ kí n jẹ tẹ́sọ́rà eléyìí tó ń jẹ tẹ́sọ́rà sí òní máa kówó jẹ eléyìí olòṣì tí ò ní nǹkan kan èmi lówó náà lè kówó jẹ kèé ṣe ń tọ́fi máa fi ọlọ́ọ̀ni máa fi yàn sípò ìkan lè jó lòsì kọ́ lámàá náà ìwọ lè jó lówó kó o fowó ẹgbẹ́ mi rọ́ọ̀nù bísínẹ́sì yẹn níta wọn bá fẹ́ lówó kí bísínẹ́sì ò ní problem ó lè jẹ́ pé wàhálà tani ọ̀jẹ̀ kò báyìí ní ọkọ̀ dá wàhálà lẹ̀ yọ̀bá di pé àwọn kọ́ màmá gbogbo lábẹ́ ẹ ti ẹ̀jẹ̀ adá gbogbo ẹ̀rú ọ̀jẹ̀rẹ̀ èsù ọmọ wa rẹ́rìn kí ẹsẹ̀ mi kẹ́kẹ́ máa ṣe tọ́lọ́ tẹ́lẹ̀ ìkànnì yẹn. ìmí ó lè jẹ́ àwọn ibi tí a ti níyàtọ̀ díẹ̀ díẹ̀ sẹ́ni bá ṣe jókòó yìí èmi máa sọ fáwọn èèyàn pé ó ṣe aláwọ̀ differences tó ń bẹ láàrin wa tààrin kiri yóò ju tiwa lọ. bàásù mbẹ́yìnà wù ṣẹ̀dí ọlọ́run sọ bẹ́ẹ̀ ní Quran tàṣàbù wù jẹ̀mí án wàgùlù wù ṣàtà wàhálà àwọn Christians wàhálà àárín wọn ju tiwa lọ ṣùgbọ́n torí pé àwọn tẹ́ ẹ bá ti rí wọn tí wọ́n bá fẹ́ bá yín jà wọ́n kóra wọn jọ wọ́n sì bá yín jà wọ́n sì gbẹ̀kọ́ wọn kódà wọ́n tún parọ́ tí ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n yìí ẹ máa wá máa fọ́ra yín ládàá lórí lórí tí ò tó nǹkan máa wò mí o táwa bá ní differences differences wa kò tóbi tá a ti papọ̀ gbogbo wa gbà pé ẹni tó dá sánmà àtilẹ̀ wọn èé pè lóògùn wọn èé pè ní Ṣàngó kí náà máa ń pè àlọ́ ẹnu wa papọ̀ bẹ́ẹ̀ gbogbo wa gbà pé ìrun kìí ṣe wákàtí mẹ́rin kìí sì ṣe wákàtí méjì wákàtí márùn ni ẹnìkan wá lè fẹ́ kí mo dé àmọ́ ta ni Allahu Akbar Yasin. Allahu akbar kò ní kíraka mẹ́jọ lásùbà mélòó ni ó kì méjì kẹ́ni kò ní. bisimilayi rahman rahim alifilami kọ́mísì ọdún mẹ́ẹ̀ẹ́dógún kíraka kan hmm. raka méjì náà ni ó kì. wàláì tó bá ka bá kọ́ra níbi raka alákọ̀ọ́kọ́ ọba sálámà oníraka kan náà ti tó torí tí mo kà gùn kò ní ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹnu wákò wákàtí márùn láàkì ṣubúì láka méjì zúrì láka mẹ́rin ásírì àní wàhálà mẹ́rin ṣùgbọ́n kan lè fàágùn kíkan ọmọ fàágùn ìkan lè farabalẹ̀ kíkan ọmọ ṣe <laughs> ìyàtọ̀ lọ ṣùgbọ́n ẹnu wákò kò wákàtí márùn ni kíbla kan náà là ń kọjú sí gbogbo àgbà pé kíbla kan náà la gbọ́dọ̀ kọjú sí Ramadan oṣù kan ní kèé oṣù méjì a sì jẹ sàárì á sì mo kọ̀sẹ́ńtì ọ̀fẹ́ gbáwẹ̀ tí ó lè gbé ẹyin ṣèbí bíi twelve hours náà ló kú sí èmi ọmọ jẹ sàárì láago mẹ́wàá àárọ̀ màá dẹ̀ mọ́ sínú láago kí ni o mẹ́wàá alẹ́ àbágo méjìlá alẹ́ kọ̀lá àwẹ̀ àjọ ń jẹ sàárì àjọ ń sinmi ni. jọ̀mọ́ tábà fẹ́ ṣe Saudi Arabia kan náà gbogbo wọ́ọ̀ lọ mọ́kà kan náà láàlọ́ aṣọ kan náà láàjọ wọn kurani wa ò tí ì pè méjì ọlọ́run sì lè kurani kan ẹnìkan wá lè máa kà dáadáa kẹ́nì kó tún má máa kà kẹ́nì kan máa ní alihamudulilayi rabilẹ̀ alani ramani rabiliki yomi alihamudulilayi rabilẹ̀ alani abdulrahman rahim fatiha náà ni. afam anabi ìwé ẹyọkan muhammad sallallahu alaihi wasallam ẹ bá ní gulam ahmed lànà bí òun kì í ṣe mùsùlùmí anabi muhammad ẹyọ kan ah. sallallahu alaihi wasallam lànàbí wa kùránì wa ẹyọ kan ni kibla wa ẹyọ kan ni ìrun wa ẹyọ kan ni ọlọ́run wa ẹyọ kan ni ájì wa ẹyọ kan ni zaka wa ẹyọ kan ni. sẹ́wọ́n àwọn the three differences làwọn àfáàṣe máa ń sọ tó bá jásí pé unity of opinion kọjá sí wípé bí fáàmù abábọ̀yé wọn ò ṣe rí tí ọba ti rọrùn a gbọ́dọ̀ ní tẹ̀kìrìbùlì mọ̀fàáhìm a lè gbìyànjú káwọn àgbọ̀yé yẹn ó ṣe kí ni o kó súnmọ́ra wọn a wà ní unity of purpose àti láwọn nǹkan tọ́jọ pa wá pọ̀ wọ́n ní káwọn ọmọ sùkúù kan bẹ ládùúgbò yìí wọ́n bá láwọn ọmọ tó lò jáàbù ká má ṣèdánwò wíwá ìládìdè níbo ní kọlọ́pàá ajégúnlẹ̀ yìí wọ́n ní káwọn ọmọ lò jáàbù sùkúù ọ̀yá chairman lè bá kọ́ra yẹn bá tó bí two hundred ẹ̀ nídìí ká ẹ̀kọ́ lọ police station ẹ̀ nídìí ká ẹ̀kọ́ lọ secretariat pírísìpà kọ́wọ́ yìí náà ó rí àwọn bàbá wa tó dúró wọ́n gbẹ́jú tó fọ́fọ́ ó rí bàbá tí wọ́n ara ṣe bí àbàbà jọ bíi ti sáwọ́dí o ó rí àwọn àmọ́mù àti wọ́n wé láwà ah, ní pé láwà ní ilé ìtọ́ bá dùlẹ̀ sí òní èdè èdè àbí kéde òbí kọ́mọ́fà ní ya ó tó láwọn ẹlẹ́yà tí wọ́n bojú pé ah, òun dáràn ẹjọ́ mọ́mọ́ sí ìdánwò tó lọ ẹ̀ẹ́dẹ̀ dáràn o jẹ́mọ́ àlọ́ ọlọ́pàá kankan ọ̀kẹ́ alóòrí wa ni àfẹ eléyìí ọlọ́lọ́ ṣògo eléyìí ọ̀rẹ́ méjì ló ti wá eléyìí ayékalẹ̀ eléyìí kọ́lọ́kọ́ eléyìí olóko mẹ́jọ eléyìí olóko mẹ́sàn-án àfa ẹ̀rú ti kọ́ gbà pé ẹ ẹ máa wọ eléyìí tó ojú ẹsẹ̀ ló lè mọ̀ ẹ̀yẹ́ mọ̀ sí wáyé pẹ̀lú jáàmù irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ yóò ní fẹ́lẹ́ káwọn ọmọ kó sì jáàmù ọmọ ẹ̀kọ́ jáàmù. báwọn muslim community lu àtàwọn mss ti kóra wọn lọ bẹ̀rù níbo àwọn ọmọ eléyìí ṣe jáàmù ojú ẹsẹ̀ láì ṣẹ̀ṣẹ̀ nídìí ìjọba láì nídìí ọlọ́pàá àwọn ọmọ ṣe jáàmù pẹ̀lú ìjáàmù ìṣọ́ọ̀tì wọn sì jáde tó ṣe máa sùn ṣùgbọ́n níta ìka sí lòdì ẹ̀yìn tẹ̀ báwo èlò ìdáàbò dúdú o ìjọ tí wọ́n ní máa ń bojú àwọn epo dúdú o ẹnìkan sẹ̀ ìbòrò làwọn máa ń lò o ẹnìkan sẹ̀ báwa sọ́kọ́ ni tiwa o àwọn ọ̀tá wà wọ́n fi yà jẹ́ yín ó sì pé wàhálà tànà záù fàtẹ̀ṣálù wàtẹ́bí abàrẹ́ ẹ̀ tá a bá ti lè gbìyànjú irú tá à ń ṣe nípìnlẹ̀ ọmọ ń le ẹ̀rù ọmọ abẹ lòmíì àwọn aláwọ̀ àgbìyànjú àní jẹ́ kí sùn ọ̀ráyè wọlé àwọn èèyàn bí èṣù àní fa ibi tó rí ire wà fún wa rèé káwa mùsùlùmí ó lè kóra wa jọ àjọ wà ládùúgbò káwa ní muslim community kọ́rọ̀ ọlọ́run máa lọ ẹ̀dáwó ń lọ inú ọmọ bàjẹ́ àdúgbò gan máa dà tẹ̀bá àwọn ọmọ tí ń dà ń pa àwọn ẹgbẹ́ wọn ní kíkú lé ọ̀bá pa nítorí òlé pa ní àdúgbò táwọn ọmọ yìí dà ó lò kó lè ò tó wá rọ́ọ̀bù yìí ló ṣe wàhálà àwọn àwọn ọmọ àlè àdúgbò lọ́dàgbà tí wọn ò jẹ aṣọ náà. wọ́n láfọ́jú tó débi kan tó sọ pé ibi sàárè kílé kan wà rí ẹ̀ fún ẹ̀kọ́ lọ́wọ́ ara lé nú afọ́jú ó sì mẹ́bi tó ṣe kílé kan sí. pé bàbá gbowó tó bàbá olè bóòló sì mà fi bàbá gbowó ẹ̀ fún ẹ̀kọ́ lọ́wọ́ àwọn ọmọ burúkú kan nú nìyẹn. irú àdúgbò tí wọ́n eléyìí bá ti lọ àwọn ọmọ tí ilé kéwù àwọn màdárì fòótò wà táwọn ọmọ ti máa kéwù tí wọ́n máa mọ pìlánìkà tí wọ́n máa gbọ́ wàásí ọ̀rọ̀ ọlọ́run wàásí àwọn obìnrin tó ẹ̀pà tọ́lá àwọn obìnrin tó ní special lecture sẹ́gẹ́ẹ̀tì àwọn náà tètè wọ́ lọ ìṣọ́ òru àwọn ni ọlọ́làkàlà kò tètè bímọ ọkọ rẹ̀ fẹ́ yàwó lé òun ti lóògùn òdìlé wọ́n tètè wọ́ lọ àwọn obìnrin ẹ̀tún kò ní jẹ́rú jẹ́rẹ́rà nìkan ẹ̀tún níta àwọn obìnrin lọ́tọ̀ tí wọ́n ti máa gbọ́rọ̀ ọlọ́run ọ̀tọ̀ tí wọ́n fi ní ìdẹjọ́ máa àtẹ̀wọ́ tí wọ́n fi ní ìdàkúdà abẹ́lọ́ mọ́sẹ̀lẹ̀ ní ètí ó jọpẹ́ fún ẹ̀sìn sowápọ̀ muslim community. jama tọ́pìkì tá a tún wá mú náà ó tún wá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ inú ilé tínú ilé bá ti dàrú àwùjọ ti dàrú táwùjọ bá ti dàrú orílẹ̀-èdè ti dàrú kò sí nǹkan kan mọ́ àwọn ọmọ àlè nàìjíríà náà dàgbà ní òjẹ́ kí nàìjíríà ọ̀dà mọ́ ṣé ẹ wá nínú ilé àwa tá a jẹ́ mùsùlùmí jama ẹ má jà tara wa jẹ́ mo bẹ náà ṣe rí wá sí kó lò fẹ́mi tí mo fẹ́ sọ̀rọ̀ àtẹ̀yìn fẹ́fẹ́ gbọ́ àwọn inú ilé ń dàrú àwọn inú ilé ti dàrú jẹ́mọ̀ sẹ́ gbọ́ mi yé àwọn inú fámìlì mùsùlùmí kan ti dàrú ẹ méjì àwùlẹ̀ pé ọ̀rọ̀ sọ fúnra wa àwọn kẹ ìdàrú tán ọ̀ ń dàrú lọ́wọ́ abẹ náà lẹ́yìn wá sí èyí tó ti dàrú kọ́ lọ́wọ́ bá ní tò èyí tó yẹ pé ohun tó bọ̀ ni kọ́ lọ́wọ́ bá ní sẹ́mi kọ́mọ̀jì ọ̀ dàrú sẹ́ẹ̀rí ẹ jẹ́ kí n sọ fún yín tẹ́ ẹ bá dé àwọn kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ mọ̀ kó tẹ́ ẹ bá tún dé sẹ̀rí akọ̀ọ̀tù ní ọ̀tọ̀ ọ̀sẹ̀ ìyọ̀jà àbá mọ́ rántí ìjọ kan tẹ̀lé náà lọ fún ìkànnì àwọn ọmọ ìyá tó yẹ wà láǹsẹ̀ láàrin wọn ọmọ ìyá wa kan bú sẹ́kú olùsàs wàhálà yìí kan sí àwa mùsùlùmí wàhálà ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ọmọ tí a rí pé bàbá àtìyàwó wàhálà ṣẹlẹ̀ ọmọ náà sì lọ dìdàkudà ọmọ àfọ̀mẹ́yà lọmọ tí ń fagbó ọmọ tí ń ṣe kọ̀ńdọ́ọ̀tù wọ́n ní bẹ́ẹ̀dì ọ̀bá dùn bí ìgbẹ́ni kíni o lè lù rí sáárì lè mùsùlùmí ilé tó yẹ kó máa tòrò ni ilé tó yẹ kó máa dáa ni ilà àwọn ọmọ ó ṣe dáa làwùjọ ó ṣe dáa nílùú ó ṣe dáa àwọn ọmọ wa ní ọmọ di president àwọn ní ọmọ di governor àwọn ní senator àwọn fẹ́ẹ́ dọ́nà rẹ́bù àwọn director general àwọn ní registrar ẹ wọ́n ní professor olóyèdè former bc ní ìlọrin tó jẹrẹ sí àjàmù orí rẹ̀ ń fún àwọn kẹfìrí dòní àáfà ní pẹ̀sẹ̀ olóyèdè àáfà àkọ́mọ kéwú kìí ṣe lẹ́kítọ́rà àkọ́kọ́ èmi pẹ̀sẹ̀ ọ̀fìlọ́rin pẹ̀sẹ̀ olóyèdè ajọ́ máa ń jẹ́ tọ́ọ̀rù papọ̀ nílẹ̀ lọ́rin kìí ṣe pé àáfà ni ara àwọn púrọ̀tì Sheikh Adam ni lẹ́sẹ̀ ni pé láìpẹ́ tí wọ́n lọ́ọ̀nì ìwé kan lábùjá gẹ́gẹ́ mòdìrú mọ́rkàsì gẹ́gẹ́ wà lábùjá ìgbé tó fi rọ́nà pẹ̀sẹ̀ olóyèdè torí ara púrọ̀tì Sheikh Adam ni pẹ̀sẹ̀ olóyèdè ẹ sọ fún ta ló ti ìjẹ JAMB registrar yìí tó kó over eight billion lẹ̀ sákàǹtì ìjọba láàrin ọdún kan làṣíwájú pé àṣọ lórí ibú ni mo bẹ̀rẹ̀ registrar JAMB rẹ̀ ti jẹ lọ ó lè níyí ó lè paraku ẹ̀yin ó ní olórí burúkú yìí ẹ̀ sì jẹ lúró èèyàn jẹ registrar láàrin ọdún kan ó rẹ́mí ti over eight billion gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń jẹ́ over forty years ẹ̀rẹ̀ mi ti tó tó one billion rí àsọlé ẹrú ju olè ẹ̀ mú ọmọ yìí ò ṣe àlàmọ́ ń ká sọ wálé jama kìí ṣe pé torí pọ́ lóye èdè wa ẹ̀sọ́ torí pọ́ lẹ́sìn ni ẹ̀sìn ìbẹ̀rù ọlọ́run ni irú tó ṣe yìí ní ìlọrin yọ yẹn tí ò kówó òlùjẹ tó yẹ pé ń bọ̀ jẹ́ bí ìsìnkú ní ìlọrin bíbẹ̀ lọ ṣe báwọn míì tó padà dé bẹ́ẹ̀ náà tó yẹ pé ìtọ́ tó ṣe tọ́ tó ṣe lóòtọ́ ní tán lóòtàn ìlàsìn gbọ́dọ̀ gbìyànjú kálukú mójútó ní olè wa tínú ilé bá ti dáa àwọn ọmọ tó jáde nínú ilé yẹn àwọn ni wọ́n bọ̀ sáwùjọ àwọn ni wọ́n dìbò mú àdúgbò sì máa da ìlú ó máa da orílẹ̀-èdè ó máa da àǹfààní ká lọ mọ̀ ilé mùsùlùmí o ilé kan ni tó jẹ́ pé ó ní connection pẹ̀lú sánmà kí ló fà tó ṣe ní connection pẹ̀lú sánmà torí bẹ́ẹ̀ máa ṣe lọ́nbẹ̀ ẹ̀ máa kírun bẹ́ẹ̀ ẹ máa ka kùránì bẹ́ẹ̀ ẹ máa ṣe wáàsí bẹ́ẹ̀ tọ́lọ́run ó máa ṣẹlẹ̀ gbogbo létí tọ́lọ́run bá ti ń lọ ó ní connection pẹ̀lú sánmà. ilé mùsùlùmí sí pé ẹ ìkírò ń bẹ kò sí kùránì ń bẹ kò sádùúrà gángan ń bẹ lẹ́yìn kẹ́ wo fídíò lẹ́yìn kẹ́ ṣe ránu ń bẹ kò ní connection ó wà disconnected kò lè wà connected pẹ̀lú ọlọ́run ìyẹn ló wà fà àǹfààní ká kọ́ lọ gbọ́ yé bá a bá ń sọ̀rọ̀ ilé mùsùlùmí ilé mùsùlùmí èso pé má lè ká làwọn tó ń gbé bẹ̀ èèyàn ni wọ́n o a lè rí gbẹ́mi sí omi òótọ́ díẹ̀díẹ̀ ìyẹn ló fà tọ́já sí pé tá a bá sọ orí tọ́pìkì òní yìí mọ̀ṣáàkìlù bẹ́ẹ̀tì muslim àwọn wàhálà rúkèrúdò gbẹ́mi sí omi òótọ́ tó lè máa ṣẹlẹ̀ lé mùsùlùmí a tó wá wọ àlàhálù ìsìlámì kí ni islamic rẹ́mẹ́dì àwọn ojútùú tí Islam wá sírú àwọn gbọ́nmi sí omi òtó yẹ tí òfin ní máa kó bá lé wa sẹ́ẹ̀rí ẹ má ṣe mistake ilé mùsùlùmí kan pé ẹyin èmi àtọkọ mi ogójì ọdún rẹ̀ tá a ti fẹ́ra wa àjàrí irọ́ lọ pa ẹ̀ mójú kú òfúnra yín ará àtẹnuga máa jà ṣùgbọ́n ìjà tí ọ̀wà di wípé yọ̀wà di pé ẹ̀rí fámìlì mùsùlùmí mẹ́wàá mẹ́sàn-án ti divorce ẹ̀ẹ́dì fámìlì mùsùlùmí wọ́n fẹ́ra wọn kẹ̀kọ́ ọdún mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje wọ́n ti bá wọn parí ìjà ní ẹ̀mẹ́ẹ̀dógún wọ́n ti fọ́jú mọ́ra wọn lórí wọ́n ti yọ̀ kúùkù síra wọn wọ́n ti lọ́sọ mọ́ra wọn lọ́rùn ìtàwọn ọmọ gbẹ́jú mọ́nu kí lẹ́lẹ́ káwọn ọmọ yà àwọn ọmọ náà wọ́n yọ̀dà jù àwọn ọmọ wà fẹ́ kí fáṣọ ìkóòmù bàbá ìkóòmù kíni ìyá àáfàá ní ká lọ mọ̀ ilé mùsùlùmí o tí gbọ́n mi sí omi òótọ́ àbáwọn wàhálà bá ń ṣẹlẹ̀ ó ní tó máa ń fà á á sọ díẹ̀ nínú àwọn tó ń bẹ wájú mi ń bì àwọn táwọn àáfàá sọ ó lé ní ogún ìwà wo àwọn kókókókó kọ̀ọ̀kan nínú ẹ̀ á sọ àwọn tó máa ń fa kí wàhálà ọ̀ máa ṣẹlẹ̀ nínú ilé mùsùlùmí kí gbẹ́mi tí omi ò tó kọ́mọ lọ́nu ilé mùsùlùmí nínú ẹbí mùsùlùmí á wàá wo kí ni solution bákan náà àtò wá mú ànàsọ́ ì àwọn pieces of advice àtò wá fúnra wa láwọn àmàràn tí ó jẹ́ kí lè wa ọmọ ẹ lọ létòlétò tí wàhálà òfin ní sọ lè wa dẹdun arinlẹ̀ tí lè wa òfin ní ní connection pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run táwọn ọmọ òfin ayáyà kúnyà abẹ́rẹ́ ọ̀pọ̀ tó wà sọ́nà. àǹfààní alákọ̀ọ́kọ́ nínú tó máa ń fa wàhálà tó máa ń dá wàhálà lẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí òun ni ádámù lè kàfá à bí táwọn àfa àti kọ́ sàlàyé rẹ̀. ìtìjà lè kàfá à òun ni compatibility ọkọ àti ìyàwó tó fẹ́ fẹ́ ra wọn kán jọra wọn kìí ṣe pé ọkọ pupa ìyàwó pupa là ń sọ ọkọ dúdú ìyàwó dúdú ní tá à ń sọ pọ̀ kàfáà ni wípé ọkọ àti ìyàwó tí wọ́n fẹ́ ṣètò ọ̀pù fámìlì kí wọ́n jọra wọn lẹ́sìn kán jọra wọn níwà ìwọ ọmọlúàbí àtàwọn tí máa ń jẹ́ kẹ́bí ọmọ ẹ̀ lọ nírọ̀rùn jẹ́mọ́ kí ló fa eléyìí a ti rí àwọn àṣesí tó ṣẹlẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú tí kọ́ máa ń fa mọ̀ṣáàkì lùdù òun ni kọjá pọ̀pọ̀ àtìyàwó ọ̀jọ̀ra wọn àáfàá sọ̀rọ̀ tó pọ̀ o àwọn kan ti ṣe mistake ẹ̀ ọkọ àtìyàwó ọ̀jọ̀ra wọn ọkọ mùsùlùmí gidi ni tó máa ń kírun ó máa ń gbààwẹ̀ a máa ṣe náfìlà lóru kódà ó máa ń ka kùránì ṣùgbọ́n yàwó tó lọ fẹ́ yọ́ mọ̀ sí nílẹ̀ káàkiri àdúgbò kò ní èlò jáàbù kankan tó bá ló ń sọ̀rọ̀ òbejì òun lẹ́ẹ̀bà wájú ẹ̀ tí gbọ́yé òun ni ara àwọn olóyè nídìí ọ̀rọ̀ òbejì ládùúgbò tó bá sọ pé wọ́n ṣe kinní kan ẹgbẹ́ kí lọ́kọ́ òsè òun lẹ́ẹ̀bà ń bẹ̀ tó bá láwọn kan ń bóra ládùúgbò ọ̀gá lọ́jẹ́ ń bẹ̀ gbogbo wa ọwọ́ ẹ̀ ló kù sí inú ilé yẹn ò lè jẹ́ lè mùsùlùmí yìí torí pé alkafa a mọ̀fúkúdà ọkọ àti ìyàwó ọ̀jọ̀ra wọn. àǹfààní yẹn ló fà á tẹ́ ẹ bá lọ sọ́dí ìtànsẹ̀mí ayé ànábì sallallahu alaihi wasallam ànábì máa ń discourage àwọn sàádé kó má fẹ́ ilé ìtọ́rẹ́ ìtọ́ra yín. ìwọ tó fẹ́ rí abala kan náà ètí mo sọ̀rọ̀ ó wúlò fáwọn tá àti ìyàwó ṣùgbọ́n àwọn àti ìyàwó abala kejì tí máa bọ́ sí láìpẹ́ ní ó fáwọn ìwọ tó ò tí ì níyàwó ìwọ ọlọ́mọge sisi tó o tí ì lọ ní ọkọ ọ̀ya aláyétì rẹ ẹni tó o bá fẹ́ jẹ́ kó lẹ́sìn àti wà. ó lè bẹ̀rẹ̀ sọ pé jẹ́ kó lówó lọ́wọ́ mi sọ bẹ́ẹ̀ tó bá lówó lọ ọ̀dà bẹ́ẹ̀ mi sọ pé jẹ́ kó jẹ́ sẹ́nétọ̀ lọ́fẹ̀ẹ́ àbọ̀nọ́rẹ́bù àbí dàrẹ́tọ̀ jẹ́nẹ́rà àbí pàmsẹ̀ àbí mínísítà àbí kọmíṣánná mi sọ bẹ́ẹ̀ jẹ́ lẹ́sìn àti wà. sórí èèyàn lè jólóòsì lónìí kó dolówó lọ́la ṣùgbọ́n téèyàn bá jólówó lónìí ó lè jòlè sí lọ́la mo ti rí ọmọbìnrin kan tó fẹ́ ẹnìkan tó ń ṣiṣẹ́ ní báńkì ìjọ òní ní tí mo sọ ní lọ́dún bíi mélòó nígbà margin of bank ní around two thousand and three four ní nàìjíríà báńkì tẹni ẹ ti ṣe wà náà àwọn báńkì tí wọ́n dàpọ̀ wọ́n dá dúró òun àti sáà ìpadà ní problem wọ́n padà fẹ́ra wọn lẹ̀ torí pé tó torí ẹ̀ fẹ́ owó yóò máa gbé mọ́tò yóò máa fẹ́ ìsìsí La, nígbà wọn dáa dúró kò tètè ríṣẹ́ mi gbogbo àwọn iṣẹ́ tó rí ẹ tó gba bí ọba two hundred thousand at at then tó wá ní iṣẹ́ thirty thousand iṣẹ́ forty kò lè ṣe status ẹ̀ ti láì tó di pé mọ́tò gbogbo àwọn kankan ṣẹlẹ̀ wọ́n padà fẹ́ra wọn lẹ̀ ayé tó rí ayé ṣe kí ni o ayé lọ lànàbí wa Muhammad sallallahu alaihi ó ní ìdájá àkùn mọ́ntàdínlọ́wọ́n nàdínà owó àkúrúkọ̀ wúrú fàzánù ìjúùkù ẹni tó lẹ́sìn tó níwà tó bá lóun fẹ́ fẹ́ ọmọ ẹni ẹni tẹ́ ẹjọ́ bí ẹjọ́ fẹ́ ẹni tó sábà tó fẹ́ fẹ́ náà ni tó kó ohun gbà á nù sísòkò tó lè wà tó lẹ̀ iṣẹ́ kí ló ní wọ́n ní sẹ́yìn tíṣà ló ń ṣe ló nígbà wọ́n gba fifteen thousand ah kí lè lè fẹ́ ràn láì ọlọ́run má ṣe mistake o fifteen thousand lè ju one fifty thousand lọ́la o ó lè ju one point five million o ẹ̀sìn àtiwà ká máa wò ó ká tó fẹ́ yẹn táwọn nǹkan míì bá wá kọ wàlílà ìlàhàm ó lówó ó lẹ́wà ó nípò kò ṣe nǹkan kan ṣùgbọ́n méjì ń gangan ní pẹ̀rẹ́kúsà yìí ẹni tẹ́ ẹ̀ bá fẹ́ jẹ́ kó lẹ́sìn àtiwà ìyẹn ni fámìlì yóò ṣe jẹ́ kí ni o fámìlì gidi àwọn àáfàá ní gbogbo ẹni tó bá fẹ́ kí ní ẹbí òun kọjá ẹbí tí ò ní ní ṣòro kó rí bóun mójútó kí ni o ọ̀rọ̀ ń tà ń sọ yìí kọ́ lọ́n kó fún wa ní àgbọ́yé abala kejì tó wúlò fáwọn tá a ti wá níyàwó tó bá wá ṣẹlẹ̀ pé fámìlì kan ọkọ àtìyàwó ti fẹ́ra wọn jama wọ́n ṣe kí ni o wọ́n ti fẹ́ra wọn ṣùgbọ́n wọn ò jọra wọn àwọn àáfàá ní òsì tó burú ntọ́ wá kù ní kí ni o islahu zawj bó o lọ ṣe fẹ́ tó yàwó rẹ ṣe àbọ̀kọ rẹ tó o bá rí pé ẹ̀ jọra yín ìwọ ń gbé òkè òun ṣe kí ni ó ń gbé lọ́ọ̀lẹ̀ ìwọ fẹ́ kó kún òun ni wọ́n máa jòkó máa fà àáfàá yìí tó bá já sí pọ́kùnrin ni ó tó rọrùn díẹ̀ torí pé àrìjálù ọ̀wọ̀ àmúlú alàgbèsà ìwọ lọ ń darí ilé àwọn àáfàá lọ fàyàwó rẹ mọ́ra wọ́n máa ṣe dáadáa sí wọ́n máa náwó lé lórí wọ́n máa sọ̀rọ̀ tútù fún wọ́n máa sọ̀rọ̀ dáadáa fún nínú tó wàá ṣe wàá jọ ìyàwó rẹ pẹ̀lú àwọn obìnrin dáadáa àdúgbò ọ̀nà lọ kí lọ́dọ̀ ní ìwọ̀n lágbájá bóyá kí lọ́dọ̀ lọ fi wọ́n ṣe pé lọ ní òkú ọmọ fi ń lọ́dọ̀ ilé àti ilẹ̀ sálẹ̀ yàrá kìí ṣe fún àgbẹ̀wò ní ṣiṣẹ́ ọ̀fẹ́ kọ́kọ́ kí ni o ìwọ ọmọlúwàbí lára rẹ̀ ọmọ lọ́wọ́ àtàwọn obìnrin máa ṣe ń jọ sátidé àáfà ọmọ wa ń ṣe wàhálà lórí ìyàwó rẹ̀ ó fi dá sí pé díẹ̀ díẹ̀ àti rírú àwọn èèyàn bẹ́ẹ̀ náà ní òun tá padà dé ẹni ọwọ́ mọ́sàárẹ́ rọ̀ṣẹ́ lómi máa ń rọ̀ṣ ìyàwó rẹ̀ ìjọjọra yín ṣe kó orí kó tó fẹ́ ìmọ̀lì sáré dọ́dọ̀ tiẹ̀ kì í dọ́dọ̀ tiẹ̀ ó ń kọ́ lọ́wọ́ kì í ṣe divorce lọ́kàn ó ti bímọ mẹ́ta mẹ́rin fún ọ̀tọ́ bá divorce àwọn lè dà kú. ó mọ̀ wá ṣẹ́ lórí ẹ̀ pé ládùúà ó mọ̀ ẹsẹ̀ lára ìyàwó rẹ tí ó fi dẹni ọlọ́run tí ò fi ní máa ṣe ládàáda má ládùúgbò tóun náà fi máa kírun tí ó fi máa gbàwẹ̀ tí ó fi máa lò jáàbù tẹ́ẹ̀tì ọmọ tẹ̀lé tó bá jẹ́ sí èmi náà tọrọ ṣe bẹ́ẹ̀ obìnrin ẹ ẹ̀ mẹ́rin obi tó sọ pé ẹ̀mí tòfin rí ni ọlùwọ̀ lọ sọ́ọ̀sì yìí ó mú wọnú ẹgbẹ́ ayé kọ́kọ́ náà fi dán ẹbí olóògbé ni ṣebí wọn ni ọmọ ìgbà tí náà ọkọ rẹ máa ń dùn ọmọ ìgbà tó ní bùkátà sí ọ ọmọ ibi tó dáa sí ọmọ area witness yẹ ìwọ náà ń gbìyànjú ìyàtọ̀tọ̀ kẹwàá bẹ́ẹ̀ ni pé ọkọ ọkùnrin máa ń lajú dídí ẹ̀ ó lè má la nínú wa mi ò ní lọ́wọ́ àti òní kan máa ń sọ òní kan máa lọ́wọ́ àti ó wà sí wàá jẹ má sọ pé kí lọ́wọ́ àti kan ò lọ́wọ́ àti òní kan fẹ́ wọn pé máa fẹ́ lágídí díẹ̀ díẹ̀ yàrá tẹ̀lé òní wàá mi ìwọ kó máa kọ̀ọ̀tò obìnrin kan ní dárí mi ìwọ náà wà máa ṣàdúrà àwọn àfẹ́ ẹ̀yìn ọlọ́run ó nìkan wá máa sálámà sọkọ̀ rẹ lé ká máa bá sọ̀rọ̀ ibi tó ti ń ṣiṣẹ́ ó kú àwọn àfẹ́ ẹ̀yìn ọlọ́run tó wà ń bẹ̀ ká máa bá sọ̀rọ̀ èmi ti rí obìnrin níbàdàn tọ́lọ̀ ń lò ó sábàbí ọkọ tó wá lẹ́sìn ìgbéyàwó ni ọlọ́lọ́ mi ẹ̀yìn ìgbà náà lọ́kọ tó wá lọ ilé kéwú tó tó wá máa kéwú díẹ̀ díẹ̀ ni sùúrù ẹ̀dọ́ ọjọ́ sí pé tó ibi tí mùsùlùmí àti ibi tí wàhálà fámìlì ti bẹ̀rẹ̀ ni pé ọkọ àtìyàwó ọ̀jọ̀ra wọn àáfàá lẹ́ẹ̀mọ ṣàkóso tọ́lọ̀ ń fi báyé tẹ́ kọ̀ọ̀tù abẹ́lẹ́ ọ̀kọ́ sànù wa. àáfàá lẹ́lẹ́kejì nínú àwọn tó máa ń dá wàhálà alẹ́ nínú ẹbí tọ́mọ ń fa wàhálà púpọ̀ òun náà ni kéèyàn o òun ni sùúrù tàrbíyà kọjá sí pé tírénì tọ́kọ bóyá kan náà méjèèjì àbá méjèèjì kọjá pé fúọ́ ọ̀bíríngì náà ní fúọ́ islamic training náà ní wàhálà ọmọ ṣẹlẹ̀ ní olé ẹ dín fún yín lápẹ̀rẹ̀ àwọn tá a jẹ́ tíṣà tá a máa ń ká wọn ọmọ àìmọye kálá máa ń rí ó sì máa ń àfẹ́tì àwọn ọmọ bàbá kò lè má wo blue film blue film ní àfà wàláì mo ti rí obìnrin tọ́jú obìnrin dáadáa tó wá sọ ọ̀rọ̀ ọkọ ẹ̀ fún wa ó ní ìfà àsìkò báyìí ni wá lálẹ́ ẹ̀ bá fíìmù tí wọ́n máa wò. àsìkò ọ̀ṣà ìlàwá àbá àwọn fíìmù búlọ̀ lóòótọ́ ni. àbá àti ṣòkòtò ẹ̀ tó fò òkè bí ẹmu tó ń sọ yìí o ó ti wà addicted máwọn fíìmù lálálẹ́ olóhùn ó ní ìsàmọ́ ní mi ìtúrọ́sì ní pọ̀ máa ṣe sì náà iṣẹ́ pẹ̀lú àwọn obìnrin nígbà bá di pọ́kì bá wọn fíìmù ogun tó ní ṣe pẹ̀lú owó obìnrin ẹ̀ ti mọ̀ pé lẹ́yìn fẹ́ máa pírátìsì èṣù ẹlòmíì tírénì ibú ìlóní nínú ilé àwọn ọmọ ń dàgbà àwọn ọmọ tán ní ẹ̀sán lọ́la tẹ́ wọ́n kàwé àwọn àti bàbá àti àwọn ọmọ lọ́wọ́ fíìmù ogun àwọn fíìmù Yorùbá tí wọ́n ti máa pọ̀fọ̀ tí wọ́n ti máa sígbà yàlẹ̀ oníkálukú wa ń wò tẹ́ ẹ bá nílé kálukú èmi ò nílé o kódà kìí ṣe èmi ò ní tẹ́lẹ̀ ìlé wa láì tí n bá fẹ́ ra tẹ́lì mẹ́wàá ọlọ́run ṣe mí lórí tó jù bẹ́ẹ̀ lọ wà láyé màmá ra ni lẹ́yìn kí n gbọ́ news máa wo tẹ́lì máa wo fídíò ọlọ́run ti ẹ̀dá sípò rẹ̀ ọjọ́ náà àsìkò tèmi náà tí n bá fẹ́ ra tẹ́lì ní ìsìn ìlọ́ra lójú ẹsẹ̀ ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ wá tá láwọn nǹkan yẹn lè mọ́ sẹ́mi ní ìlara mú ni o sọ bẹ́ẹ̀ o sórí wọ́n tọ́lọ́ ń bá ní onílé tọ́ọ̀ bá lè kọ̀ǹtró rẹ̀ ó tó lè sọ fún Sebi, ní kálukú ọ̀rọ̀ jẹrẹrẹ ẹ̀rọ pẹtrol one fifty one litre ẹ̀sù wẹ̀yẹ ayé ẹ̀rọ yóò ṣoko òbúkọ dúdú gbogbo ẹ̀ lámọ́ rí pósà rẹ̀ èmi èèwò wàhálà ẹ̀mí ọ̀rọ̀ ayé wò ṣùgbọ́n àmọ́ rí pósà rẹ̀ àwọn eré ikú ámbà ìbò lèrú ẹ̀fáàtì ọmọ àdúgbò Sunday dagolu Monday olórí burúkú gbogbo àwọn kẹsẹ̀ ti kùtẹ̀ máa ń wò kí lẹ fẹ́ wò ń bẹ̀ ẹ̀yẹ ayé láì wò lásán ẹ̀yẹ kan gbọ́dọ̀ wà nù kẹsẹ̀ tì bóyá àwọn ìyá àjẹ́ kan náà lò láti ibi táìtù àti mọ̀ pé eré eléyìí yóò bá àkìdá jẹ ni ọ̀rọ̀ ọdún ní ọmọ ilé ọmọ ẹ bá ti wẹ ya ayé mi ní ìsìn tálàǹgbà náà bá jábọ̀ yé aláǹgbà ayé rè o tọ́ba tó rí ọmọ ilé ayé rè o tọ́rọ ti wéré kan yóò mọ̀ wá apply rẹ̀ sí gbogbo ìsẹ̀mí ayé ẹ̀ orúkọ òbúkọ dúdú kí ló wò ní òbúkọ dúdú ẹran dúdú kan wà bí eré yẹn bóyá wọn máa lò fa burú anílàákàyè láti ibi táìtù ó ti máa sẹ́ǹsì pé eré burúkú lérè yìí ẹni tó bá jásí pé irú tẹ́lifíyà bú báyìí irú irú tírẹ́nì bú báyìí náà ni mo lò yẹn as a case study ni o ó débi àwọn ọ̀rọ̀ ẹ̀sìn míì inú ilé wọn mọ̀ ní problem pàápàá tó bá jásí wípé tẹnìkan dá tẹnìkan ò ṣe kí ni o tẹnìkan ò dá àáfàá ní ká sọ́ra irú yẹn náà máa ń ṣe kí ni o ọwọ́ àánú tó máa ń jẹ́ kí inú ilé ọmọ àdàrú tí inú ilé ò ní jẹ́ bí ẹlẹ́sìn kìkì ẹlẹ́kẹta nínú àwọn nǹkan táwọn àfáàní ká sọ́ra fún tọ́jẹ́ kó máa ń da ilé mùsùlùmí rú òun náà ni ìta pè ní alfakuru òsì àwọn mímọ àwọn àfáàní pé kí ni o àdọ́gọ́tùlì ti sọ ọ́ di kọjá sí pé ètò ọrọ̀ ajé ó ní ṣòro nínú ẹbí a máa jẹ́ kí mọ̀ṣáàkìrù náà ṣẹlẹ̀ sẹ́ẹ̀rí yẹn wá rè ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ máa kẹ́sọ̀ kékeré torí tá à ń lọ́pọ̀ aláfẹ́ ká point sọ́pọ̀ sẹ́ẹ̀rí ọ̀rọ̀ òsì tàbí gbà ní ó lè má jòsì ọrọ̀ ajé òsẹnu òsẹnu oore sẹ́ẹ̀rí nàìjíríà lónìí àwọn olówó gan pariwo àwọn olówó gan tẹ́ ẹ bá bẹ́ẹ̀ gbẹrù dangote wọ́ọ̀tì owó ẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú pé ọ̀rọ̀ náírà dọ́là ọjà wálẹ̀ àwa tá a dangote kò níye tá a ra pẹtrol kò níye tá a ra kò níye tá a ra ìsì kò níye tá a ra aṣọ bàtà gbogbo tá a ń lò ní ilé wọn ní ìsìn àwọn tí ọ̀yẹ́ ká mọ̀ fowó rà ẹ wòye tí kálukú náà lórí pẹtrol àṣàjà jù fóònù nígbà tó bá sọ pé wọ́n fẹ́ múná dé odidi jọ́ kò sí ná ọ̀ wà compelled láti lọ ra bóyá pẹtrol one fifty three hundred àfa jẹ́nu ra pẹtrol oṣù lórí ní ten thousand ìlàsí gbọ́dọ̀ gbìyànjú àǹfààní tó wájá sí pé ọrọ̀ ajé dojúrú ọmọ ń kún wàhálà àbánulé àwọn ọmọ mi nìdó ni wà lọ ìmọ̀ intervenes kéèsì kan sísà yẹn lòun sọ bàbá lẹ́ẹ̀kọ́ kí ló ṣẹlẹ̀ ètò ọrọ̀ ajé dojúrú ní fámìlì wọn ó lọ́mọ òun tí ọ̀já lè rí ọmọ ọdún mẹ́rin ó sì lọ́ọ́ jalè sùkúl torí pé owó tá máa ń fún lọ sùkúl kò jẹ́ kí ni wọ́n á rí fún máa ọmọ tí ọmọ lọ skul tẹ́ fún ní fifty naira yóò ra bisikíìtì twenty naira yóò ra pure water ten naira yóò tó ra bọ́yá súùtì ẹ wá fún ní twenty kìíní sẹ́rọ̀ méèké díẹ̀ díẹ̀ ní ìmọ̀nì máa ń darọ̀ méèké ìmọ̀nì tí ò sọ fún pé lónìí o bisikíìtì nìkan lọ́ọ́ jẹ́ o ò ní mu pure water o ò sì ní ra ó ti wà programmed lórí pé ma gbọ́dọ̀ jẹ bisikíìtì ma gbọ́dọ̀ mu pure water mo sì gbọ́dọ̀ la súùtì ọwọ́ pé owó tán fún un lọ́kéré ó sì lọ jí owó ọmọ sùkọ́ ọmọ kíláàsì màmá ẹ̀ ló wò kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ rẹ̀ gbé. gẹ́mẹ́ ìyẹn ló wá fà á sẹ́yìn ráwa tá a jóbi tó sùn bá ń bẹ nínú ẹbí àbètò ọrọ̀ ajé orílẹ̀-èdè dojúrú ẹ jẹ́ ká gbọ́ yé o àwa ni ká sọ́fà rẹ̀ ká má jẹ́ káwọn ọmọ sọ́fà rẹ̀ púpọ̀ ìmọ̀bọ́yá ah, ẹgbọ́ Yorùbá mi yé ẹ̀yin ti dàgbà ẹ̀yin ti ní mọ́nì ẹ̀yin ti lè farada ń tọ́pọ̀ arí mo ti rí ọmọ obìnrin ó ní pé ọlọ́run bí bàbá mi náà jọ òwe ìrìn àlùkìyà náà mo ní bọ́ bàbá rẹ tọrọ àforíjì ọwọ́ pé wọ́n parí exam yóò gba jáàmù yóò ṣe lẹ́sìn ní ìlọkùnrin kan fi tàn jẹ tó gba jáàmù fún tó ń sanwó lẹ́sìn rẹ̀ tó fi ń tàn án wọlé tó fi ń bọ́mọ ọlọ́mọ ṣe sì náà ó sì sọ fún pé wọ́n fẹ́ kọ̀ wá padà fẹ́ mọ́ kúrò ó ti jábàálẹ̀ ọmọ ọlọ́mọ ọwọ́ ní nínú ìsìn nígbà láti òun ló ṣe fi oníwọ̀ náà ọmọ burúkú níwọ̀ náà fẹ́ yà òsì dọ́dọ̀ bàbá rẹ̀ wo ṣe lọ ṣe é fọ àpò kan gba sálárì oṣù méjì mẹ́ta òkúta jáàmù ìwọ náà ní problem bàbá rẹ̀ ọlọ́run lè bí lábala tiẹ̀ ṣùgbọ́n wọ́n gan náà jẹ́mọ̀ ṣèbí ti ẹ̀túnú ọmọ mi ibi à ń lọ ta pure water ẹ lọ wà ọmọ wọ́n wà láti ìlú wò ìlú wò ìlú ẹ̀sìn ní lọ́sùn state ẹ ra àwọn tí wà láti wò kí náà wá tà ní wòlò gbogbo ibẹ̀ náà ti fọ́ ọmọ mi ìṣèṣì náà ti fọ́ ọmọ mi ìlú ẹ lọ wà ọlọ́ọ̀lọ́ bọ̀ yọmọ tán fún lóyún wòlò ìdúgbẹ́ yẹn tán fún wọn lóyún gidi ìṣe àwọn ọmọ union wà níbẹ̀ tí wọ́n fẹ́ ra ọjà wọ́n rajà seventy wọ́n kọ́ twenty thirty naira wọ́n sì kọ́ láàrin ọ̀rọ̀ òsì dánú lẹ́rú ṣé wá rí gbà mí ìké wá ṣe kó sì gan lọ́pọ̀ àìlè plan ṣẹ̀mí ayé wa ni ìwọ bàbá o ti máa ti wọlé fún ọ lóṣù o ò tí ì kọ́lé o ti rí pé n ti wọlé fún ọ kẹ́ ẹ lọ gba rúmà palọ̀ ni má lọ gba two bedroom flat owó two bedroom flat pọ̀ ju rúmà palọ̀ lọ ṣùgbọ́n lónìí obìnrin míì náà tó bẹ yọ ọmọ ti ọkọ rẹ̀ lẹ́kùn tí ètò ẹlòmíì ètí ìtòra jẹnẹrétọ̀ torí pé owó petrol ṣé ẹ rí báwọn èèyàn ṣe máa ń ronú èèbó wọn akẹ́mọ́rò báwọn èèbó àwọn bá ṣe ń ronú yàtọ̀ sí tiwa àwọn ọmọ ronú tí ọmọ mọ́ wọlé àwọn ọmọ ronú tí ọmọ fa wàhálà fún wa ìwọ tó ọba tí ìtọ̀ ń gun mọ́tò mọ́ gun mọ́tò mọ́tò kò lè mówó wọlé fún ọ yọ ọmọ náwó rẹ ni tíṣẹ́ rẹ ọba tí stable débi pé kọ́ ra pààtì kọ́ ra táyà kọ́ ra ẹ́ẹ̀lì kọ́ ra nǹkan nǹkan lóṣù mọ wulẹ̀ sọ pé ọfẹ́ gbọ̀ kadà bọ̀ fẹ́ ra mọ́tò lẹ́yìn kọ́ba ní kó fi ṣe commercial tọ́nà pé ní source of income rẹ̀ òsì da àwọn ilé mùsùlùmí rú ètò ọrọ̀ ajé tó polúkú mùsùlùmí ọ̀dà lérú ìyàwó náà gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu mọ́ ìyàwó mo lọ dìgbà tí mò ń sáàfù ní yóbe àìmọye àwọn obìnrin tá a bá akọ kánò lákọ branch ká tó máa bọ̀ wálé àti tráfù lóògùn jọ kẹrin tọ́já sí pé a wà nú mọ́tò pẹ̀lú àwọn obìnrin tá àwọn obìnrin ilẹ̀ Yorùbá wa tá lọ rajà ní àrùsọ ẹni kọ́ làwọn sọ àánú àwọn bàbá ọmọ làwọn ní àwọn òlọ́kọ̀ ìjọ yẹn mọ́kọ́ gbọ́ Yorùbá ní láyé mi ó ní bàbá ọmọ lòun ní wọn ó ní àkílẹ̀ ìgbàlérò ó ní ẹ̀rọ ìrẹ́ eré ogun táwọn lọ́ra àwọn làwọn ó lẹ́yìn kan bá wọn sọ káwọn olóyún káwọn ò ṣe súnmọ́ ọmọ pé ogun táwọn ọmọ ọ̀jẹ̀ sùn fún àwọn làwọn ò ti kí ara bàbá ọmọ lẹ nílò ìtọ́ ẹ̀ lọ́kọ bàbá ọmọ tí wọ́n kẹ̀ bá yín sọ lásán yóò sì dóyún yóò bàbá òun náà bímọ kò ní wà responsible bó làwọn ọmọ ṣe ń yàyà ń kuyà àwọn ọmọ tí ọ̀sán mójútó bàbá ti ranjú lọ ìyá náà ṣe kí ni o ó ọmọ sílé bọ̀ àwọn ọmọ ti pọ́ ọmọ mẹ́jọ ẹ ọmọ mẹ́wàá tán ọmọ kaná sọ̀rọ̀ wọn kì í ó ti ń kiri ẹja ní ọmọ ọdún méjìlá iná ti ẹ̀jẹ̀ tó jáde lọ́jọ́ káwọ́ bí ọ̀gá ọmọ ara láti kí lọ́sẹ̀lẹ̀ sọ́mọ yìí wọ́n a sọ̀rọ̀ orí ìkiri sẹ́ni gbogbo ìyá ibi ọ̀pọ̀lọpọ̀ wa ti ń gẹ̀ẹ́tì ẹ̀rọ ń gìmí ẹ ẹ ti bá yé àwọn ọmọ jẹ́ wàláì àwọn ọmọ tó ń kiri ọjà àtẹwọ́ ọ̀sẹ̀lẹ̀ sí wọn lórí ìkiri ọ̀sẹ̀lẹ̀ ládùúgbò tiwa ọmọ tó ń bórí ìkiri náà ti ń bá aṣọ káàkiri ó sì lò dáàbò wọ́n wọ wọlé wọ́n sì fọ́ọ̀bù lẹ́nu wọ́n sì bá ṣe sè sẹ́yìn ọwọ́ à ń bẹ̀ ni àbẹ́mọ̀ tẹ̀lé ọmọ yín obìnrin pàápàá àwọn ọmọ obìnrin tẹ̀lé ọmọ yín fẹ́ sọ wọn dolórí burúkú èyí tọ́jú ọmọ ọgbọ́jà kalẹ̀ pẹ̀lú ti ń bá bọ́ọ̀lù làwọn kan ti mú wọnú ẹgbẹ́ kóòtù tó bá ti kọjá kẹ́ ẹ gbọ́jà wájú tààyè tó jẹ́ pé tí wàhálà wà lọ́sẹ̀lẹ̀ ẹni yóò ti parí pé mọ́mí ni ẹgbà mi ò bọ̀dá kan lọ́bẹ̀ máa ṣe pé tẹ́lẹ̀ olórí burúkú olè ó gba ọmọ yín tẹ́lẹ̀ wọ́n máa kiri ọjà àdánwò ń ṣẹlẹ̀ wọ́n à sọ fún yín ni òsì ti kórí ibú fámìlì mùsùlùmí nàìjíríà ìyá náà jù lọ bàbá náà jù lọ ọmọ náà kiri ọjà lọ àwa ṣe ẹ̀ tòótọ́ tó àtòrí ẹ̀ rájíìpù àtòrí ẹ̀kọ́ ẹ̀sẹ̀tì ẹ̀ẹ́dì àdúró ìwọ̀nba tọ́lọ́ ń bá ń ṣe fún wa ká plan rẹ̀ pẹ̀lú àwọn ìyàwó àwọn ọmọ wa ká gba títọ́ ká dẹ̀ mójú tẹ̀kọ́ àwọn ọmọ wa ṣé ẹ ráwọn ọmọ ẹ̀ padà dọ̀ ọmọ ńlá lọ́la tí wọ́n wà rọ̀ wá lọ́rọ̀ nílẹ̀ láì tààlà àáfàá ló sì ti ta ọ̀pọ̀lọpọ̀ ọdún léwu nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe kí ni o tá a gbọ́dọ̀ mójútó òun eléyìí táwọn mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú ẹ̀ lára àwọn nǹkan tó jẹ́ pé ó tó ń danú lérú àáfàá lóun náà ní kí ni o fùkùdánù húsnul màáṣára kọjá sí wípé ìmọ̀ bára ẹni lò lọ́nà tó dáa láàrin ọkọ ìyàwó ọmọ bàbá ìyá kásàfẹ́kù rẹ̀ mọ́ ẹbí ìjọba ẹ̀já gbélé dáadáa ìtọ́lọ́sọ́nù kùránì ni pé wàá ṣìrú náà di màrú ọlọ́run láwọn ìyàwó yín ẹ máa bá wọn lò dáadáa ẹ jẹ́ kí wàá yán dáa pẹ̀lú wọn ẹ jẹ́ kí ìṣesí yán dáa pẹ̀lú wọn ṣé abọ́nà tá à ń bá àrílẹ̀ pẹ̀lú àwọn ìyàwó ọmọ lónìí ó jẹ́ kí ló dà rú. ọkùnrin míì tọ́ba ti wọlé bàbá sọ́jà ti wọlé o nígbà tó pé bọ́n dání àwọn ìyàwó àtọmọ wọn pa lọ́lọ́ ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọkùnrin ìjọ wo ló ń lọ ní oní tọ́ra áàpù áàpù tọ́ra mẹ́rin fifty naira mẹ́rin two hundred oníyàwó kan ọlọ́mọ mẹ́ta ìyàwó tiẹ̀ rè àwọn ọmọ ìjọ wo lùwọ́ rí kárọ́ọ̀tì kárọ́ọ̀tì tó tutù dáadáa kárọ́ọ̀tì haúsá tó o sì ra kárọ́ọ̀tì tó o rà á lọlé fáwọn ìyàwó rẹ ìjọ wo lùwọ́ náà sọ́mọ́ tó o sì lé tó o rí ọkùnrin oní yúgọ́ọ̀tì tó o bá wọn ra yúgọ́ọ̀tì orí fifty naira àbọ̀ lọ́dẹ̀ naira tẹ́gbẹ́ bàbá àwọn ò tí ì dé wàhálà ìwọ̀n ti mọ́ ọlọ́ọ̀dẹ́lá ìjọ wo ni kálukú wa là ń ṣe dáadáa síyàwó tíyàwó kò fi máa ṣàdúrà fún ọ pé ọlọ́run jẹ́ àfáà mi ọmọ àtàwọ tọ́lọ́ náà péjọ tó o bá ta ọ̀rọ̀ àǹkan wálé ẹlòmíì níbi tó burú fọkùnrin ní èdè yóò máa parọ́ fún yàwó kó wọn ò lówó ọwọ́ àgbà kí owó sápò ìyàwó wa fẹ́ fọṣọ ìyàwó wa ní ah, àgbà ó ti ta bá àbá yìí ó sì lóun ò lówó lọ fifty thousand ọgbà kò sápò yìí ó ní sórí owó ọ̀tá rẹ ní irọ́ ní ń pa o. sẹ́ẹ̀rí níjọ́ tó bá dùn fún wa ìtànàbí wa mọ́tò sálà tó ṣe yàtọ̀ sí gbogbo ayé lọ tànàbí wa lọ́lọ́ ìyàwó rẹ̀ yọ̀rọ̀ dùn lọ bó ṣe yẹ káwa náà máa ṣe nìyẹn ìyẹn ni máa ń jẹ́ kóbìnrin ó trọ́ọ̀sì èèyàn níjọ́ tí nẹ́tíwọ́ọ̀kì bá fẹ́ fẹ́ẹ̀lì ìyàwó náà lè ẹ̀mú wọ̀dì àmọ́ bá ṣe ṣàkápá àwa ti gbé pẹ̀ láwọn èèyàn tọ́já sí pé ẹ̀ lè mọ̀ bí ìyàwó ní fowó lẹ̀ bọ́kọ ni ẹ̀ kẹsà máa jẹun lọ ni. jẹ́mọ̀ tí wàá wọ ọ̀bá ti dáa inú ilé ọmọ gbóná ilé ọmọ dàn orí àdánwò yẹn làwọn ọmọ dìvẹlọpù lé lórí jọmọ ẹjẹ á dá síyàwó ẹlòmíì níbi tó láwọn dé òbí àfọlẹyà fáwọn ẹ fámìlì ẹ ó sì wúwo lọ ọmọ ìyá kan náà sọ̀rọ̀ ẹ̀fọ́ mi láìpẹ́ níbi tó láwọn dé èèyàn tó ń ta ẹran ẹlẹ́yà wàhálà yóò sì ta gbogbo yóò ta gbogbo ẹran ẹlẹ́yà tán yóò wà lọ́mọ tó fẹ́ràn àròmí ẹran Saudi Arabia ọ̀fẹ́ sẹ́yìn fẹ́yìn tó ta fún yẹn bá ń jẹ mọ́ ìwọ tí wọ́n gangan pa ẹran léyà táwọn èèyàn wá rẹ ẹran yóò sì ta gbogbo ẹ̀ tán bọ́lá wa dijọ́ ọdún yà mọ́ wá bí tí sáwọ́dí ti sẹ́ǹdì ẹran kan sí nàìjíríà ọdún kan tẹ̀yàn mẹ́ẹ̀ẹ́dógún àbí twenty tí wọ́n pẹ́ ọlọ́mọ ìjọ ọ̀tà fọwọ́dé bẹ́ẹ̀ wò. bọ́ọ̀ nínú àwọn ìyàwó àtọmọ́ òṣèlú sí yàn ìwọ nìkan ọlọ shoprite ọlọ mr big ìyá àyàkó oyó ọyà ọwà fowó gàrí àtàgbọ́n àtàgbọ́n ẹlẹ̀ fáwọn ìyàwó àtọmọ́ ńlé ẹ máa mú gàrí o pápá jù bẹ́ẹ̀ nǹkan family lè mọ̀ tóró jẹ burúkú ló fún wa jẹ. ìjọba ẹ̀ jẹ́ kí àwọn ọ̀dà sáwọn ìyàwó àtàwọn ọmọ wa. tí wàá wá bá ti lè dáa sí wọn sincerely ó máa ń fa kínú ẹbí ó tòrò ìwọ tó ọjọ́ mi ń jẹ́ wà lẹ́nu ọ̀dà sọ́kọ tọkọ rẹ bá ra nǹkan fún ọmọ appreciate sẹ́ẹ̀rí gbogbo ẹbí tí ìyàwó ìbá ti dúpẹ́ tọkọ bá ṣe nǹkan fún ẹbí yẹn ọmọ ìgbóná ìrẹ́lẹ̀ ra sípáàsì náà ṣe yẹ tẹ́ ṣe fáwọn ẹgbẹ́ yín wá máa rà náà lélẹ̀ ṣe wọ́n tiẹ̀ ti gbá yín gan jù èyí tí ọkọ̀ dúpẹ́ náà ọkọ̀ fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ orí ọkọ̀ náà ti fò lọ nígbà òun náà bá wá rí wẹ̀ kò ní lè ṣe dáadáa fámìlì rẹ kan fẹ́ẹ́ ṣènáwó ọkọ̀ rẹ sì lọ ó fọ́n ó fún wọn lówó ń bẹ̀ kó o kí ẹsẹ̀ wà náà o kó tóbi jẹta ẹsẹ̀ òjẹta o ẹsẹ̀ òjẹrẹ ọfẹ́ kí mi pa ni inú ti ẹ̀ lóòótọ́ mi ìbàlá ìyàwó mi àkùṣe yóò máa jẹ́ kí húsùn máa ṣára kí ìbálò dáadáa kó máa ṣẹlẹ̀ nínú ẹbí ẹbí tẹ́ ẹ bá ti rí àwọn ọmọ tí wọ́n ń develop lórí ìwà dáadáa ẹ lọ sọ́ọ́ di bàbá àtìyá wọn àárín wọn dáa tẹ́ ẹ bá tẹ́lá àwọn tẹ́ pé àwọn ọmọ gangan burú wọ́n wíkẹ̀d wọn ọmọ ọ̀rọ̀ sọ bí kán máa ṣépè ẹ lọ ohun ti ṣẹlẹ̀ láàrin bàbá àtìyá wọn olórí burúkú bàbá yín tó ti lọ àwọn ẹ̀ka àbá olórí burúkú dájú wa ìyá yín ò lò sí olórí burúkú tó ti rọ́jú tójúbọlé lọ tójúbọlé mẹ́mi wa táwọn ọmọ tó gbìmọ̀ nìyẹn ẹ jẹ́ ká gbìyànjú àti àwa tá a jọkọ àtìyàwó ká máa ṣe dáadáa ìyẹn máa ń fa kọjá sí pé kí ni o kẹbi ọmọ ní àṣeyọrí àáfàá lára àwọn tó tó máa ń fa màṣákìlù tó máa ń fa wàhálà òun náà ni àlàkọ́tù almuharama àwọn unlawful and illegal relationship eléyìí tó máa ń ṣẹlẹ̀ láàrin àfúrọ́dúnlẹ̀ ń sọ̀rọ̀ láàrin individuals náà àwọn tó bá wà nù ẹbí pẹ̀lú àwọn aráàta ọmọ ìdáná ẹbí bọ́yọ̀ kan bọ́yá yàwó pàápàá tó bá jẹ́ lọ́dọ̀ ọ̀tọ̀bìnrin èmi ò tó burú jù jọmọ ẹ̀jẹ̀ jẹ́ gbáàrin yìí àìmọye ilé la ti dá sí àwọn àfáwọn máa ń mú wa lẹ́yìn pé ọ̀rọ̀ tẹ̀yìn náà bọ̀ díẹ̀ díẹ̀ àwa náà wà jókòó àwọn olùkọ́ àwọn àfáwọn sì máa ń dájọ́ pé tó ọ̀nkẹ̀yìn náà bọ̀ àwa náà ti ń géèlì díẹ̀ díẹ̀ afá obìnrin kan ẹ máa wo òun àtẹnìkan ti fẹ́ fẹ́ra wọn nígbà kan kọ̀ wá fẹ́ra wọn mọ́ ó sì ti wọlé ọkọ mi sẹ́sìn pé nínú àdánwò ní ìsìn òun ní kíní fún ọ̀nà sókè yìí ẹ ti ní tí wọn lọ sọ pé kí ló ń set fóònù nù àdánwò mobile phone tẹ̀ wò tọ́ba jẹ́ android one tó jẹ́ kó lè kọ̀ọ̀wà connected pẹ̀lú facebook whatsapp instagram ẹ̀sùn ní ìdókòwò gbogbo ẹ̀ àdánwò tó ṣe kí ni ó da petrol sí ó wá di pé àti ẹnu ìmájí o obìnrin tó já sí consent in child card sọkùnrin tó fẹ́ fẹ́ láyé ẹjọ́ tọkọ wá trace ẹsẹ̀ lórí àwọn fóònù tó túyàn láti rí gbogbo communication wa àti èèyàn through text message ojú kan náà ni yóò wò láti ìbáyé two thousand and fourteen ẹ̀ ti ń communicate tọkọ rẹ̀ bá lásìkò gbogbo ẹ̀ ní owó pẹ̀lú déètì bọ́jẹ́ wọ̀sáàpù gbogbo ẹ̀ ní òòrì pẹ̀lú déètì bẹ́ẹ̀ sẹ́sẹ́ ní pictures ra yín bẹ́ẹ̀ sẹ́ ń sọ̀rọ̀ rẹ̀sìdẹ̀ níjọ́ tẹ́ ẹ lọ pàdé níjọ́ kan tó ọgbẹ́ tó dé láfta tẹ̀ àsìrí òkú pé àsọdọ̀ former boyfriend yẹ lọ́lọ́. ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ lè ń dàrú pẹ̀lú àwọn external forces ìtaná ti banú ilé rẹ jẹ́ wá torí pé wọn náà ṣe làákàyè jẹmọ kálukú wa ṣọ́ra ọkùnrin míì náà àwọn obìnrin kan tá máa ń sọ̀pláì ọjà fún àwọn tí wọ́n tọ́ láwọn tí wọ́n ti ní procono iye tí wọ́n ti dàrú wọ́n wá fẹ́ dalé etí ẹ náà rí wọ́n á yá ọ̀nà ìṣe tọ́ba gbọ́jà wá kèé tètè gbowó ìwọ gan ló fẹ́ gbà kèé sowó ó fẹ́ gbọ̀ lọ́wọ́ ìyàwó rẹ ni ṣẹ̀rí àyọ̀ǹda fún ọkọ fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin tó bá fẹ́ fẹ́ yàwó lọ fẹ́ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ nílànà àlàlì kì í wá ṣe kó mi kan nǹkan sábà rẹ ni o ẹ̀jọ̀ mọ sẹ́ndì pictures sí láyé lórí internet ẹ̀jọ̀ mọ sẹ́ndì voice message ẹ̀jọ̀ ní aláìbò sí nífẹ̀ẹ́ yìí o sẹ́bà mú búrẹ́dì bọ̀ lọ́la níbo ẹ̀ka ti pàdé náà ẹ̀ka tá a ti ẹ̀ pàdé o bó o sì fọwọ́ lé mi lọ́rùn ọ̀rọ̀ mi kẹ̀ tutù ní wọ̀ ìyàwó rẹ wá dọ́gbẹ́ni gbogbo ẹ̀ ló fóònù orí mi ó fò lọ àbá ètò ọ̀fẹ́yàwó gan ọ̀fẹ́yàwó lọ́nà àlàálì gan orí rẹ̀ ti gbóná bóódì ó tún wá rí gbé kan kìí ṣe pé ọ̀fẹ́ lọ́nà àlàálì níbi tó àgọ́ gé oṣù ìtì ìdàlẹ́ kékeré àbá ó lè má lè sọ̀kọ́ sẹ́mi ẹ̀ẹ́dógún àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé ti dàrú torí àwọn àwọn ìbáṣe tó jẹ́ tààràmù tí ọ̀bá tọrọ wọn níṣẹ̀rí àṣẹ kórìíra ikú ẹ̀wọ́n bá ṣe jókòó ní ìsìn ọlọ́ọ̀lá wẹ̀ àwọn ọkùnrin jókòó sí kéde iwájú níbo làwọn obìnrin wà ẹ̀yìn tábàbà mọ́sálásí rẹ̀ àwọn intermingling tìlá kìí ṣẹlẹ̀ mọ́sálásí ìlọ́jọ́ pé táyé ò fi parẹ́ sínú ọmọ lọ́sọ̀ọ̀sì sínú ọmọ lọ́sọ̀ọ̀sì ni ìlú kó bá àwọn kan náà mùsùlùmí tiwa náà kọjá pàpọ̀ pin àtóbi wọ́n jọ ń lè dín papọ̀ ẹ̀ mọ̀ ṣe sí náà pẹ̀tù àti iná ẹ wá ní kọ́mọ káàdì fáyà wọ́n káàdì fáyà náà ọlọ́run ti fi àdánwò sáré obìnrin fáwọn àtàjọ kan ànábì dẹ̀ sọ bẹ́ẹ̀ ó ní mọ́tà lọ́tù fìtì náà ta ìyá ọ̀dọ́rùn aláàbò ìjà nínú ẹ̀ ànábì ni olórí àdánwò àwọn ọkùnrin obìnrin àwọn tí ń darí ayé obìnrin ìṣòro wọn tẹ́ ẹ bá fẹ́ mú wọn obìnrin lẹ́ẹ̀fì mú wọn ẹ lè má fòwé mú wọn ṣùgbọ́n bí obìnrin ó mú wọn lójú ẹsẹ̀ jama tó bá rí bẹ́ẹ̀ ṣọ́ra fún àwọn relationship èèwọ̀ eléyìí tí ọ̀bá tọ́lọ́ ọmọ ìyẹn ọmọ ẹ̀dálérú. bákan náà àǹfààní ká tó lọ ọmọ ara àwọn nǹkan tí wọ́n ń jẹ́ kí ní mùsùlùmí kí wàhálà lọ́tọ̀ọ́ lọ́sìkò máa ṣẹlẹ̀ ọ̀rọ̀ síkìrù bẹ́ẹ̀ àṣàṣì ibú àwọn èèyàn máa ṣàṣẹ ní mùsùlùmí ọlọ́run má jẹ́ kí wọ́n rí àṣàṣì ibú sẹ́bi tiwa. ṣé ẹ nígbà míì láìla ìlọ̀la àwọn ẹni ibú pọ̀ jẹni rí lọ ó ní gbogbo nǹkan dá fún yín gbogbo nǹkan dùn àwọn kan máa ṣe sí ìlú ẹ̀ kẹ́rì pọ́pọ́ àtìyàwó wọn ò gbọ́ra wọn yé mọ́. wọ́n fọ́ ìṣe ara wọn. ẹ kẹ́ni pé gbogbo ẹ̀ dojú. ìlà ṣe ń sọ nínú ilé tiwa a gbọ́dọ̀ máa kírun bẹ́ẹ̀. nínú ilé wa a máa ṣe náfìlà bẹ́ẹ̀. nínú ilé wa a máa pè Kùránì bẹ́ẹ̀. ànábì sallallahu alaihi wasallam ti kọ́ wa ká máa ka sọ́rọ́tù lè bá kọ́ra àjọ kẹta àjọ kẹta ń lé wa. ká máa pè Kùránì nínú ilé wa. àwọn àfikárù àwọn màsúrọ̀t kùnóòtù àwọn nǹkan tọ́lọ́hún ni ká máa play nílé ṣé ẹ rọ́pọ̀lọpọ̀ ní lónìí tí wọ́n bá sàṣì wọn ojú ẹsẹ̀ ní òmò wọn torí pé tó lè máa fà ìjẹ̀lẹ̀ wá music orin ní kálukú gbọ́nú ilé náà sẹ́ni gbogbo àwọn orin ayé lóyún ìyẹn ayé bímọ ìyẹn aláwìyé gbogbo orin tó bá ti lùlù sí sẹ́ni mo pọ́blẹ́mù tá a ní lónìí ni pé gbogbo àwọn tó fẹ́ máa fi ẹ̀sìn jẹun wọ́n sún òkùnṣẹ́sìn yìí wọ́n wà máa mú ẹ̀rí irọ́ wá àwọn èèyàn ọmọ yàtọ̀ láàrin àṣírù wàlìdì náà náà sẹ́ẹ̀rí àṣírù ṣẹ̀rí àfaramọ́ àlìgìnáwù haramu ni kí ni jẹ́ ṣírù òun ni wákà ẹ̀rí báwọn àfáwọn lè bàbá máa dá wákà wákè sáràmù ṣùgbọ́n tí ń jẹ́ gìnáwù òun ni orin kíkọ music ó máa ní musical instruments ó nílù nú jìtá tamborin àtàwọn ọmọ yéésù bẹ́ẹ̀ ṣe ní lájókòó yìí àwọn àfáà láyé ẹjọ́ tó bá parí wáàsí kálípẹ́ tí èmi bá gùdù ní wáàsí ìgbà tó dẹ̀ bẹ́ẹ̀ kí ewúrẹ́ làwọn orin lárúbáwá tá a máa ń kọ kọjá sí pé fúẹ̀mù ni kò sí lù ń bẹ́ẹ̀ táwọn àfáà bá ṣe wáàsí lọ láyé ẹjọ́ wọ́n wàá sọmọ aláìsàn ìwákà ní ilé méjì èyí ò náà wá sọ fún ìwọ́n wàá gbọ́ wáàsí wọn ìgbà míì wọ́n lè fẹ́ fi wákà kọ́ fẹ́ fi kọ́ ọ lẹ́kọ̀ọ́ wọ́n ṣe bá ikú láyé o àbábá muhammadu àbábá muhammadu. wọ́n ti kọ́kọ́ lóko ààrẹ bí bẹ́ẹ̀ sọ̀rọ̀ láàzọ́là ọ̀kẹ́ lẹ́ẹ̀fà lẹ́ẹ̀gbàjì òǹkà àwọn ànábì ọlọ́run àwa ò bá kan láyé mọ́ tàwóré tà fún Mùsá Ìnjílà fún Ìsá. Sabura sàbúrà àtúndàrúdà àlèkùnrin àánú fòǹsẹ̀ ńlá. jama wọn ti kọ wà láì nínú tako o lè dáhùn question Islamic studies mẹ́rin bẹ́ẹ̀. taureta was revealed for Prophet Musa Injil Prophet Isa Zabu, Prophet Dawu, Al-Quran holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn ẹgbẹ́ ṣe wáàsí wọ́n wá ju wákàlẹ̀ òní ni wáàsí o ọmọ àlìjáná ẹ̀jáde wa wọ́n mọ̀ wá kọ́kì àdúgbò ṣé wọ́n fẹ́ jọmọ àbùdán náà ọ jáde àbó ní jáde ẹ wá fi ìwé wéré òun lógò wéré òní lọ́mbà ẹ ta ọmọ màmí rí ìkànnì plẹ̀ nítòsí ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn wàhálẹ́ àwọn wọ́n sì yàfẹ́ yà wèrè lóòótọ́ mo kọjá ń jọ àkàmọ́ sáwọn ògbé kiri ń ṣẹlẹ̀ ń bi èmi àtọ́mọ̀ ìyá mi kalajọ́ kọjá lọ́nà olómi ni wọ́n wá ń ṣènáwó mo sáré táwọn yẹn fẹ́ ya wèrè kọ̀ wá yé mi àwa ń sọ̀rọ̀ ọ̀bọ̀ mo sáré táwọn pátí tó tó fẹ́ ya wèrè kí ni wọ́n rò pé kí ni ti ń ṣẹlẹ̀ mo wá lísì ọmọ tí n kọ pé o ò lè dájẹ́ kíní kan tí bẹ́ẹ̀ ń gbà yà rẹ yìí o ò lè dájẹ́ o lè dá mú o pé à olórí burúkú lè lò ó ròyìn òun obìnrin olórí burúkú nìyẹn ṣèbí táwọn kálukú gbọ́n ló lé nìyẹn ilé yóò dàrú náà tó bá fẹ́ sàṣì yín ojú ẹsẹ̀ làṣàṣì òmù yín tọ́ra àwọn àjẹ́ lógun òjìnà sínú ilé ẹ máa pílẹ̀ kùránì nínú ilé yín ẹ máa ka kùránì nínú ilé gbogbo ọmọ ilé ẹjẹ́ wọn máa kùránì ká kùránì kẹsẹ̀ ti ní ẹ máa pílẹ̀ kódà tó bá fi nǹkan búrú ilé kùránì ò sì máa bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹbí mùsùlùmí bẹ́ẹ̀ náà sì lẹ́yìn obìnrin tẹ́ ẹ máa tójú bọlé olóògùn ẹ̀ẹ́dà lè yín rú bàbá aláwo tó ń lọ ọba àáfà àáfà tọ́jẹ́ bàbá aláwo tó ń lọ ọba ọfẹ́ fi ọ ọlá ìkì rẹ kọ̀ wá sí bó ṣe lè fi ọdún kọ́dà rẹ wà àtọkọ rẹ kú lọ ibẹ̀ ni ó ti máa ráyè bọ́ọ̀ ṣe sì ná ìwọ òsì máa ìwọ ọkọ tíwọ náà ń tójú wọlé olóògùn òkì wọ́n ti rò pé táwọn bá ti da ayé rẹ rú ni wọ́n sì máa rówó gbà lọ́wọ́ rẹ jẹ̀mọ́ ẹ̀dẹ̀ àdúró tọ́lọ́ ilé ọmọ ṣe kí ni o ilé ọmọ dàrú bákan náà àǹfààní lára tó tún lè da lérú tí ó jẹ́ kí lè mùsùlùmí tí ò ní tòrò òun ni kọjá sí pàwọn ọmọ kámọ̀ fún wọn ní tẹ́rìbíyà ìsìlámíyà àsọ̀híyà ẹ̀kọ́ ìsìláàmù tó yanjú kámọ̀ fáwọn ọmọ ilé ọmọ dàrú ọ̀pọ̀lọpọ̀ òbí náà ti wá gbé láìmọ̀ yorùbá police station torí kọ̀ káwọn ọmọ ẹ̀yẹ sí. bàbá òní ẹja lọ kí ọmọ nìkan in Jesus name I pray. Ah bàbá làásùgbọ́n ayé ajọ́ ìwé ẹ̀rọ ẹlẹ́yà wèrè wo lẹ́fẹ́ pa ní kòsán ẹlẹ́yà nìkan ní ẹ̀yìn bọ́ọ̀lù sọ́yẹ́ ẹja lọ da gbogbo ẹ̀rọ òjèrè. jama ọlọ́run mẹ́jọ asokun látàyè lọ ọ̀run àwọn òbí kan sunkún kú ni. lójú ayé wọn ọ̀rọ̀ ti dojúrú gbogbo ìyàwó wọn ò bá wọn ṣe tọ́lọ́ ọmọ wọn ò bá wọn ṣe tọ́lọ́ ìkan àáfàá wa ló sọ fún wa nílùú Ìbàdàn inú ti ṣẹlẹ̀ bàbá olówó tó jẹ́ mùsùlùmí tó tún gboyè ẹ̀sìn kí ni tí ó ṣẹlẹ̀ nígbà àwọn okùn ogun mọ́sálásí ẹ̀ ọ̀dọ̀ ìyàwó tápẹ̀ka kẹfìrí ni bó ṣe sọ ní DSCB center mọ́ mọ́sálásí ni wọ́n ti mọ ìwọ fídíò ìyàwó lẹ́yìn rẹ̀ máa dèdè rẹ̀ yín bẹ̀rẹ̀ sí eléyìí ọmọ mú wálé mọ́sálásí tiẹ̀ wà ọgbọ́n títì wọ́n bá sọ ní DSCB center wọ́n bá máa wo kéde bẹ̀ Chelsea Arsenal hundred naira two hundred naira òun bá sọ níbi tí ó ti máa mówó jàmọ́ irú òbí kí ló ṣe lórí ìyàwó àtàwọn ọmọ ẹ̀kọ́ tó kù sẹ́rí gbogbo wa ntí ọ̀jẹ̀ kẹ́bi wọ́n máa lọ́rọ̀rùn káka wọn mọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣé wàá rí níbi àti ní pọ́blẹ́mù lọ́dọ̀ wa lẹ̀ Yorùbá agbọ́lá fún ẹ̀kọ́ ilé ayé ju ẹ̀kọ́ ẹ̀sìn wa ẹ̀kọ́ ilé ayé sì rè mú ẹ̀kọ́ ọmọ níbí eh, láyé dúkúlù nìjà náà tá a kàn kò ní wàlùjẹ náà ọmọ àṣẹyàṣẹ bàbá mú ẹ̀kọ́ yẹn sùkúrù wọn èkó yàn lásọ̀ láàtá lìmọ̀ ńlá wùdú àláwù kò sí ìrọ̀fẹ́ tí ò ṣe kí ni o tí ọ̀là lù wàlà ẹ̀kọ́ ẹ̀sìn náà ti máa ń kọ́ yàn. ẹ̀kọ́ ẹ̀sìn tí yóò sọ àwọn ọmọ wa dẹni ọlọ́run òun làwa náwó lé lórí. ẹ wo iye tí kálukú lé lórí private school. àáfà yóò kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ nítorí tó bá ní pé ẹ̀ ń san five hundred naira lóṣù owó ilé kéwù tó bá lọ́mọ hundred ní ó kù twenty twenty tó wá kù yẹn wọ́n sanwó láàrin oṣù mẹ́fà lẹ́yìn oṣù mẹ́fà méjìlá ńgbọ̀ bá yá wọn ọ̀bà ní wá mọ́ àáfàá náà fẹ́ àníyàn wa ò dáa sáwọn tí ka ọmọ wa lẹ́sìn. èmi ní private school tọ́jọ́ secondary school àwọn òbí a máa wá wá nígbà darí ilé wà lẹ́ òbí ọkọ̀ òbí mi ò pè lórí fóònù wà olùsọ̀tàmọ̀ ìdúró ọlọ́ pẹ̀lú àti ọlọ́mọ ń dá àjọ kan yóò tó máa bẹ̀bẹ̀ ìwọlé àbàlá ayé lẹ́ẹ̀dẹ́gbẹ̀ lé lórí. mo mọ nínú àwọn ọmọ tí wọ́n pè ní ọkọ ní kúrakẹ́sọ àlùmọ́ lọ́dọ̀ mi a ní wọ́n máa san three hundred lóṣù nígbà táwọn ọmọ pọ̀ èmi nìkan ò lè dá wọn kọ́ mọ́ èmi níṣẹ́ tí mo fi ń jẹun tí n bá gba àáfà sẹ́ẹ̀nì máa fún lọ́wọ́ oṣù àáfà three hundred ẹ̀wọ̀n ní ìdíwọ́ ọdún méjì nígbà wa dá sùkúù lẹ̀ ìkànnì àwọn ọmọ yẹn ó padà wá sùkúù wà láìkè ìjẹun màmá rẹ̀ ọ̀jẹ́wọ́ tẹ̀ parí ss3 wọ́n tó sanwó wáyẹ́kì wọ́n sanwó ní aláwọ̀ ẹ máa wáyé jàmọ́ sẹ́yìn ráwọn ọmọ wa tí wọn ò lẹ́sìn yẹn ìyàwó tẹ́ ẹ̀ kọ́ lẹ́sìn wọ́n dalẹ̀ yín lu pàápàá ọlọ́run jẹ́ mi wá ogun tẹ́ ẹ bá ṣáájú wọn lọ wọ́n sọ lé yín nìyàkúrà ìyàwó mi ìṣètò ọlọ́run nípa wà láyé ni ṣùgbọ́n tẹ́ ẹ bá ti kọ́ lẹ́kọ̀ọ́ tẹ́mi rẹ̀ ti rọ̀ fún tọ́lọ́run ẹ wà láyé ẹ wà láyé tọ́lọ́run ọmọ ṣe kiri o yọ jàmbá ẹja mójútó tọ́lọ́ àníkọ́ wọn mọ̀ lọ sùkú o àníkọ́ wọn kàwé o ṣùgbọ́n tó lè jẹ́ gbádùn òwe ni kẹ́ lẹ́sìn ẹ rọmọ tó fa jásọ́lé fún màmá ẹ tí àwọn ẹni pé màmá màmá ní sọ́ọ̀bù láìfù wa náà sọ fún wọn náà ká máa gbogbo wọn sọ fún àmà níkàbó rẹ ní wíwá ìwé ní ká máa ní sọ́ọ̀bù láìfù wa bíbá yìí wàhálà má mi ti pè màmá tó bí ọkọ rẹ ní báyìí bá o màmá tiẹ̀ ò sí wà yọ̀ọ̀rọ̀ jama ẹ jẹ́ kálukú wa ká mójútó inú ẹbí wa àsìkò ti fẹ́ tán ọ̀dà ẹ jẹ́ ká sọ díẹ̀ nù solution torí àsìkò kí n sáré fi pọ́ìntì kan kọ́ torí lẹ́yìn náà máa ń dá wàhálà alẹ́ púpọ̀ mo ti wò náà àwọn tó yẹ kí n sọ ń bì òun náà ní kí ni o ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ádámù ìjábẹ̀ làwùlà obìnrin ọmọ ìgbìmọ̀ ń gbà mí ó wọn fà ọmọ ìdàgbà ọfẹ́yàwó ọdún kẹrin kò lóyún kò bímọ ọdún méjì mẹ́ta mẹ́rin márùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jama kò tó kí fámìlì wọ́n dàrú ọlọ́run ní sọmọ ìyàwó kọ́ ní sọmọ kì í sọkọ tó já sí pé ní medical problems bọ́yọ̀ kan lórí ìyàwó lórí ẹlọ yanjú ẹ̀ gbogbo tó yẹ ká ẹ ṣe gbogbo tẹ́sì ayé wọn lọkọ wà òkè ìyàwó wà òkè ẹ ti màmá sípò ọlọ́run ètò fàfírù ìlànà ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹ wà arọ́kùnrin mi ìyá wa lálẹ́ ìyàwó lóṣooṣù olórí gbogbo rẹ̀ àbúmọ̀ bóyá gbọ́ ọlọ́mọge bóyá wọ́n ti ṣépè fún ọ ni ìyàwó náà máa wá sunkún aláìjẹsẹ̀ mi náà òye mi náà ẹjọ́ nítorí ọlọ́run tọ́lá mà pípọ̀ hope lọ fẹ́ ìyàwó kejì fẹ́ kẹta fẹ́ kẹrin kò sí tó burú bẹ́ẹ̀ ìyàwó kan fẹ́ òbí ma ẹ máa bẹ lọ́hùn ó tó lè fẹ́ kejì ìwọ tó ọjẹ́ ìyàwó tó òbí ma náà wọ́n tó fẹ́ obìnrin mi òbí ma gan tẹ́lẹ̀ ṣẹ̀rí àléyìn ẹni fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin o tún wá bímọ má rí sí pé tọkọ rẹ bá ti á fẹ́ yàwó mi kò ní nífẹ̀ẹ́ rẹ mọ́ wàláì nínú ọ̀tà àwọn ẹni rẹ tó ti lọ náà ara àwọn kéésì sọlọ ń ṣe bẹ́ẹ̀ tó yẹ pé nígbà tí wọ́n fẹ́ yàwó mi ọlọ́run àgbàdo tànàbí Ibrahim sẹ́yìn èyí ò pamọ́ abẹ́ ti gbàgbé tànàbí Ibrahim ni ìyàwó kejì lọ́kọ́ bímọ kí àwọn aláwọ̀ fọ́dọ̀ tó máa bímọ náà nígbàdàn wa yìí náà a mọ àwọn èèyàn wàláì mọ̀ mọ̀ mọ̀ nínú àwọn ọmọ ìyá dáadáa tẹ́lifò tó bí ọlọ́run tó gbàdúrà tó alákọ̀ọ́kọ́ náà kìí ṣe pé n táà sọ ni wípé tọkọ ìbá ti á fẹ́ yàwó ìwọ náà wà á máa da ogun ẹ̀rù torobìnrin nínú òtún láàrò ìpínlẹ̀ lórí òun kò lọ ni ó kó lọ ibi tó ń kó lọ ọba ṣe ìyàwó nọ́mbà wà. ṣùgbọ́n táà ń sọ ni pé obìnrin kò bímọ kò yẹ kó da fámìlì wa rú ṣe bẹ́ẹ̀ lọ́kẹ́ táwọn ìbí wa nífẹ̀ẹ́ sí ju ìyàwó Aisha bọ̀dí àti ìyàwó Aisha òkúta fáwọn ẹbí sọ̀rọ̀ láàrọ̀ sọ ànẹ́bí nífẹ̀ẹ́ rẹ̀ lọ́jọ́ òkú ni. ìlànà ìlọ́pọ̀ ẹ̀yọ́mọ bẹ́ẹ̀ tí ì lọ́kọ ẹ̀yọ́mọ bẹ́ẹ̀ ìníyàwó ẹ̀ sọ́ra fún fake love àwọn fake love orí Facebook tẹ̀sí lè dẹ̀rẹ́ kí i love you torí tọ̀nù kò ní kí o sọ̀ lálẹ́ fake love ìfẹ́ rọ́ orí Facebook ló ti rọ́kọ WhatsApp ló ti ríyàwó ní nǹkan ta fún rọ́ bẹ́ẹ̀ bẹ̀ fún ọ ọmọ mi kò nífẹ̀ẹ́ rẹ ọgbẹ̀dẹ̀ máa bọ́ ọ ṣe sìn náà sọ ọba níbi tífẹ̀ gidi wà àìbímọ obìnrin kò ní kọ́ mọ́ sífẹ̀ẹ́ àìtètè bímọ obìnrin kò túmọ̀ sí pé kò ní bímọ tọ́lọ́mọ sì náà níbí mọ láyé ẹ̀ẹ́dọ̀ wà lọ́kọ àtìyàwó láyé ẹ̀ẹ́dọ̀ wà àtìyàwó lálùjọ náà ìyàwó Aisha ò bímọ ìyàwó ànábì ní yáyé ìyàwó ànábì ní lọ́run kí ni problem. ìwọ tó ọjọ́ pin náà ìyàwó rẹ òbí ọmọ torí ẹ̀ máa sọ̀rọ̀ bú sí i ẹ̀ẹ́dọ̀ máa bẹ lọ́run ẹ̀ẹ́dọ̀ máa ṣe sùúrù tọ́lọ́mọ sì ní pé ẹ̀jẹ̀ láyé lọ́mọ yóò bímọ àlálì ṣe é torí wẹ̀ náà torí àwọn pọ́ìntì pọ̀ ṣùgbọ́n kò sàṣìkò òun ni ọ̀rọ̀ tààdúrù sàwùjà àáfàá láwọn tó tó máa dalẹ̀ mùsùlùmí mi rùn òun ni kọjá sí pé kí ni o ìyàwó di méjì mẹ́ta mẹ́rin ìyàwó di méjì mẹ́ta mẹ́rin kan yẹ kọ́ dalẹ̀ mùsùlùmí orin wọn yẹ kọ́ jẹ́ ẹ̀. jama ẹ jẹ́ ká gbọ́ yé o ṣe é rí àwọn tá a jó mi kí n bá wa sọ̀rọ̀ kékeré láàrin tọkọ rẹ bá fẹ́ yàwó mi ẹ̀mí o mọ́tò yẹ mọ́ da petrol sínú ẹbí gbà pé ìwọ nìkan ò lè rí gbogbo orí ayé tán ìyàwó tán fẹ́ lé ọ yóò tó níbi ìkan tóun náà ti dá tí ó ti contribute sínú ẹ̀bùn yín then tó ní sípà tán fẹ́ lé ọmọ ìyá rẹ náà ní ẹkúra yín mọ́ra lẹ́yìn pé yọ̀ọ́kẹ̀kọ̀ àdámọ́ ọmọ nìyẹn pé ara àti ẹnu gamọ́ àtẹ̀yìn gamọ́ ṣe kí ni o wọn a máa ní gbólóhùn aṣọ ẹ sì máa yanjú ẹ̀ tí òní pẹ́ wá ń lọ́jà bọ̀ra yín lọ́rùn òní pẹ́ ń lọlé olóògùn òní pẹ́ ń ṣépè fúnra yín òní pẹ́ ń fabọ́ ara yín jẹun ẹbí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ rí báwọn. mo sọ níbẹ̀rẹ̀ ànábì sọ̀rọ̀ láàrin ọ̀sán la ìyàwó mọ́kànlá lónìí ṣùgbọ́n òun nìkan lọ́lọ́run yọ̀dá rẹ̀ fún họ́ọ́lì sọ̀tà ńlá kà lè dúró lè mú mi ní. ṣẹ̀rí àyọ̀ǹda fọ́kùnrin ó fẹ́ méjì mẹ́ta mẹ́rin pẹ̀lú àwọn àlàyé ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ọ̀kan tọ́pìkì wa tòun torọkùnrin míì náà kò tún nílà àká ìbéèrè ọ̀sẹ̀ ìkòló òun náà ní ọkọ̀ dalé ara ẹ̀ ṣùgbọ́n ní sẹ́ríà afẹ́yàwó méjì mẹ́ta ọ̀fà kí fámílì ò dáhùn fámílì tó gbọdọ̀ máa tò sí ni ìyálé jáde ọkọ ọmọ sọ́dọ̀ ìyàwó ìyàwó lọ́rọ̀ jùlọ ọkọ ọmọ sọ́dọ̀ ìyálé ìyálé pẹ́ ìyàwó ti dáná oúnjẹ lẹ̀ ìyàwó ní egirí ìyàwó ṣẹ̀ṣẹ̀ bímọ ìyálé ò gbọmọ lọ́wọ́ yọmọ ṣe kùrù kẹ́kẹ́ ìyálé ló bímọ ìyàwó náà ọmọ bá dáná fámílì ni ó tó rọrùn ṣùgbọ́n àyíká ẹ̀ fi sùúrù kó àwọn sàbẹ̀ wọn fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin náà fámìlì wọn ọ̀dà ó ṣe ajẹ́ fámìlì tí wọ́n ń dàrú lónìí ìmánì ni ò sí àwọn bàbá wọn láyé ẹjọ́ nǹkan àwọn ìfẹ́yàwó mẹ́rin wọ́n fẹ́yàwó tí wọ́n pọ̀ ní ṣẹ̀rí àwa ní kọ́mọ́ pọ̀ kọ́mọ́ kọjá mẹ́rin ẹ má jẹ́ àmọ́ lòsẹ̀mí ayé bọ́láàdì abẹ́gbẹ̀rin bọ́láàdì ọmọ wọn lẹ́sàódì fọ́mọ àtọ́ni jẹ́nẹ́rà nàìjíríà bọ́láàdì kírísẹ́nì wọ́n ń tara wọn jẹ ọ̀fẹ́yàwó kan nígbà bọ́láàdì òkú àwọn àlè rẹpẹtẹ ìyàwó ẹ̀kan náà wà sọmọ èmi gbàdọ̀ níbi tó fi lọ́fọ̀ wọ́n kó ọmọ wa tọmọ sì jọmọ láàyè ìyàwó rẹ̀ tó the so called legal wife kò lọ́dún méjìlá yé pé kú pé gbàgbé tó sọ́la hypertension ni pé àsọtún láwọn ìyàwó ta àsọtún láwọn ọmọ tó jọ bí àsáwọn ọmọ tó pọ̀ báyìí and not only that ó tún rẹ́gísítà ọ̀pọ̀lọpọ̀ wọn tíyàwó ọ̀mọ̀ lọ́ọ̀yà bí nǹkan sì lòun náà kọ̀ ọ̀fẹ́ sígbà náà tọ́lá ìbá tẹ́sán ìròpọ̀ lọ́dún méjìlá ayé tẹ̀ wọ́n lọ bọ́ ọkọ rẹ̀ wọ́n jọ máa jẹ tó bá tọ́ sí wọn máa tú kù fara wọ́n máa kó wọn dí wọn òfin nínú sára. afa mùsùlùmí àwọn olè lòsẹ̀mí ayé bọ́láàgì tọ́wọ́ àfẹ́yàwó kan ní kọ́ọ̀mù àfẹ́yàwó ta tọ́ bá di pé wà láyàwó kan pọ̀ o lè balẹ̀ fún wa lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ọ̀jẹ̀ kọ́mọ̀ mi mo ti níyàwó méjì ìyàwó mi ti di mẹ́ta ó ti di mẹ́rin ìyàwó ọmọ rẹ máa kó wọn pọ̀ èyí owó tó burú jù ìyàwó single entity ìyàwó number two single entity ìyàwó number three single entity ìyàwó number one ó bímọ márùn five entities ìyàwó number two ó bímọ mẹ́rin four entities tó o bá jẹ́ káwọn entity ẹ̀yọ kan da entity ọ̀pọ̀ rù àkáǹtì rẹ ò ní balance rẹ jọ́ gbélé àrùkẹ́ àná àwọn ọmọ rẹ méje wọn sọ wọn dolórí burúkú wọn kó nǹkan rẹ pọ̀ tọ́lọ́ bá sì ní kọ́ rọ̀ wọ́n fún ọ kó gbogbo wọn ní olé kan náà kọ́ ọ máa náwó lé ẹ lórí kẹ́ ẹ máa lọ yídì káàkiri àbò péré ni o ìyàwó ọmọ kẹ́yìn tó di tíìmù kan kẹ́yìn máa ṣe ṣubúwa àná la wàlẹ́ àmúlélá wàlá ilá ìlànà. inú ọlọ́run kò tó máa dùn fábìlì yín. kò kí tààdùdù sọ̀jà afẹ́kọjá ìyàwó kan méjì kọ́ wa mọ̀ ẹ̀bí lọ́rù. jọmọ ara tó tó máa dẹ̀bi irú kọ́kọ́ àtìyàwó ọmọ gbé papọ̀ àwọn àfa ló máa dẹ̀bi irú. aski ní owó náà mini haifu sakanto mewuji dìkan ọlọ́run níbi ẹ bá ń gbé ní ẹja àwọn ìyàwó yín náà máa ń gbé ṣé ọlọ́pọ̀lọpọ̀ obìnrin tó ní sínú ọkọ rẹ̀ jù lọ irú ẹ̀sẹ̀ rẹ̀ ládùúgbò wa bàbá onítírélà ó lè má wà ní láàrin oṣù méjì ọ̀tọ̀ lẹ́gbẹ́ sílẹ̀ àwọ̀ ẹ̀rù wà lẹ́yìn ó ṣe súná ọmọ lọ́wọ́ ó ti ra màálù ó fi ṣe súná ọmọ lẹ́yìn tó lọ́mọ́ lọ àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá ó bèrè ń bàdẹ́ lọ́lọ́ pé ó ìyàwó sì jẹ́wọ́ pé bàbá ó tẹ́lá tó pa màálù kọ́ lọ́mọ lóòótọ́ ẹ̀kọ́ lọ́mọ lọ wọ́n sì kó ọmọ lọ kọ́ lọ fọ́mọ lóòótọ́ mi. àwọn àbá máa ń so ọkọ̀ ọmọ láyé wọ́n pe èmi èmi ọlọ́run èmi sọ owó kọ́ ọmọ báwọn ẹjọ́ mi kò ní tó kẹfẹ́rì mi àáfà àtẹ̀mí ṣe yé mi ó kọ́ mi ní ìtumọ̀ sí mi ten naira twenty naira ten lọ. àdúgbò dàrú ẹnìkan ti ṣe súnà ọmọ ó ti ra màálù àwọn fámìlì kìíní sábẹ́ ẹ̀rẹ́sẹ̀ fún wọn lónìí ọ̀gbọ́n wọn lọ́wọ́ wọn kẹ̀ kó wọn wọn dànù wọn kó wọn lọ sórí wọn sì gbé wọn kó lè ta lọ́wọ́ wọn lẹ́ tọ́lọ́ lọ́yìn wọn sì rí níbi ọmọ òun lọ́fẹ̀ẹ́ ìdí sí. kọ́kọ́ àti àwọn máa gbé pọ̀ kì í jẹ́ kí wọn lé ó tó ìjọba ẹ̀já mójútó ọlọ́run sànù wa níparí solution ló fẹ́ sọ àwọn àfààní nǹkan alákọ̀ọ́kọ́ tó máa ń jẹ́ kẹ́bí mùsùlùmí ó tó òun ni àtàlẹ́ ìbò wàlẹ́hílákù àlẹ́hìnmíyà sẹ́ẹ̀rí inú ẹbí wa tí ọba tó a gbọ́dọ̀ máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ kí mú láti bẹ̀ yẹn ẹ̀yin bàbá ẹni kékeré ní ìmọ̀lẹ́ ti kọ́ mẹ́ ní ẹ̀sìn ẹ̀ rí pé nígbà yẹn ẹ̀yin bàbá rè tápàtà àti ẹ̀tẹ̀ ẹ̀ mọ̀ fi alẹ́ kéwù ẹ̀ tún gba àwọn àfa àti ọmọ káwọn ọmọ àwọn àfa àtọ̀ bá ń kọ́ ọmọ bí wọ́n ṣe ń kóṣu fún wọn bẹ́ẹ̀ ni wọ́n máa kó àgbàdo fún wọn àwọn àfa náà wá ṣiṣẹ́ ń tarakara ṣùgbọ́n lónìí ẹ̀ sàwọn àfáà dáadáa mọ́ èlò náà ní ká àfáà náà ya gbájú ẹ o ṣùgbọ́n lónìí tá àfáà bá ń kọ́ àwọn ọmọ yín lẹ́sìn wàhálà ìtìjẹ́ ìmọ̀ rẹ rọrùn òun náà ń pààrọ̀ aṣọ ó ń pààrọ̀ bàtà ẹ̀yin lo android phone àfáà náà lo android phone sáyè náà fà àfáà náà ẹ̀yin ní jẹnẹrétọ̀ ní olé tó olú bá mu yín àfáà náà káwọn máa ń kéwú tán òun náà dé lẹ́yìn ìṣáyè ọ̀tọ̀ jẹnẹrétọ̀ àfáà náà sí fáànù ara òun náà tóbi yẹpẹrẹ ayé ẹjọ́ dàsùn náà yóò tó wà energetic láti káwọn ọmọ ṣùgbọ́n lónìí àáfàá nìkan ò lè sọ ọmọ wa lórí rẹ̀ àáfàá ọkùnrin lọ́wọ́ ni torí pápọ̀ àti rí pápọ̀ lọ́pọ̀ àáfàá àtọ̀kọ́ ma tó yẹ káwọn ọmọ òdo lórí rẹ̀ wọ́n sọ ọmọdé lórí ibú nu fámìlì gbogbo tá àáfàá àkọ́ ma èèyàn máa kírun ẹ̀dùn kírun èèyàn máa wo blue film blue film lẹ́bí ó wò èèyàn máa ṣe báyìí ilẹ̀ yìí ṣe inú ilé inú ilé wa wá àsìgbọ́dọ̀ máa lọ ó kéré ju ẹ̀kan lọ́sẹ̀ tí màá wá sí yẹn bá ń lọ àwọn ọmọ òdò lóríire ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì nínú àwọn tó gbọ́dọ̀ máa lọ òun ni húsùn rẹ̀ áyà ká máa ṣàkíyèsí àwọn ọmọ wa dáadáa kúlùkùn rọ̀rìn wà kúlùkùn mọ̀sùlù àwọn ìjà tì mí. adébí sọ̀rọ̀ láàrín lọ́sàlà ó ní gbogbo yín la darí á sì bí yín bẹ́ẹ̀ ṣe darí àwọn tẹ̀ ń dájẹ́. ṣé ẹ rí lónìí ọ̀rọ̀ ọmọ kọjá ọlọ private school mùsùlùmí ọ̀nà ilé kí ó sátidé sunday ọlọ tàfíìsù rọ̀lẹ́ nkù ẹ mọ̀ mọ́nítọ̀ ọmọ yín ta ló ń bá rìn ibùn tó wọn bá tún sùn bàbá àtẹ̀mí máa ń ṣe bẹ́ẹ̀ fáwà wọn bá àwọn kẹ́ bàbá àti màmá náà méjì tó kúrò ní òru wọn tún wá máa wù wá wọn a máa yẹ bàájì wa wọ sáàmù nǹkan oní nǹkan aago kan bàbá àtẹ̀mí tó máa ń jí wa lóhùn tẹ̀sùbà five hundred báyìí tó gùn iná náà ń lò tí wọ́n bá kó bọ̀ lórí òòtó bẹ́ẹ̀ kọ́ mọ́ ìdílé òòtó oru aago kan yìí tó ti yá ju bàbá àbá ẹ ní èso ìdílé òbí mọ aago kan òru lórí láìla àbá wọ́n tún wá máa ṣe kankan táwọn ọmọ tí wọ́n ṣe alóore lọ́jọ́ pé kùránì dán lẹ́nu wa bó di àbá àfàlílà alhamdu wàláì kùránì dán lẹ́nu mi ó dán lẹ́nu mi kí wọ́n sọ pé bọ́wọ́ di ó dán mi dáadáa bàbá mi wà náà ọtọ́lọ́nù sọ́wọ́ mi dáadáa fún àbá jókòó kábíyà máa ka yàsí mẹ́rin lè wọ́n tó fún mi lówó àdúrà na kasawa ka dị méje ebe o wọ́n tó lọ ṣọ́ọ̀bù nwere ka a ka káàbì wọ́n nìkan jẹ́ káàbì bá a ọkụ ọkụ o. ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jó sí aláwọn ọmọ wa wọn ò tí ì mọ odidi bakọrọ ala ọka naira naira billion yóò parí bákọ́rà láàrin wákàtí kan ẹ̀ẹ́nì òjò kò bákọ́rà lọ́ọ̀kà lónìí ọjọ́ mẹ́ta mẹ́ta tóun bá kà lónìí abdulrahman ni ó kà tọ̀tún la látòbí jọ́ mẹ́rin abdulrahim ni ó tún kà látòbí jọ́ méje bí sọ ọlọ́run sì máa nù lé yín nìyí àáfà agbọ́dọ̀ máa mójú táwọn ọmọ wa. ọ̀rọ̀ ikhtiyaru suhba asọ́lẹ́hà jama nínú ẹbí wa arájú òdìjọ́ máa sí wàhálà àwọn èèyàn rẹ kí gbogbo àfọlọ́dún lè ń sọ̀rọ̀ gbogbo àwọn individuals tó wà ní ẹbí wa èèyàn rẹ ni máa bá rìn kan ni ọba rìn ìyàwó ni ọmọ bá rìn àwọn ọmọ ni ká máa bá rìn ẹbí yẹn ọmọ torí pé tí ọmọ tíyàwó bá ń bẹ èèyàn bú rìn àwọn tó ń bá rìn lè kọ ní nǹkan láti dẹbí tó bá jásí pé ọkọ ní ń bẹ àwọn ọ̀rẹ́ wọn lè kọ ní màrán bá òun ní kẹ́ ẹ máa bá rìn ọlọ́run máa ń lò ní sábà bíi kẹ́ni o kẹ́bí ó máa dáa àáfàá ní ká ṣe àkíyèsí àárín yẹn náà. ẹlẹ́kẹ̀rin àsọ́bùrù sùúrù ṣíṣe jẹ́mà kí mo pè sùúrù àwọn àáfàá ní ká máa ní sùúrù rẹ̀ bí wa. sùúrù yẹn wá póríṣiríṣi ìgbà míì sùúrù lórí tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ ìwọ́tọ̀ ọjọ́ yàwó bá rí pọ́kọ rẹ̀ ó dé ojú ìdàlódé ìwọ́sẹ̀ sùúrù ìwọ tó ọjọ́ kan ọwọlé ìyàwó tó yẹ kí yóò kí ọ tẹ́lẹ̀ yóò yọ̀ mọ́ ọ̀sà ń bì bọ́yọ̀ ti gbọ́ nǹkan kan bọ́yà nǹkan kan lọ́sẹ̀lẹ̀ sí ìwọ náà ṣe sùúrù sùúrù lórí pé nẹ́tíwọ́ọ̀kì fẹ́ fẹ́ẹ̀lì fámìlì bọ́yọ̀ kan òṣìṣẹ́ ìjọba ni wọ́n jẹun lówó oṣù mẹ́fà owó ọ̀wọ́lé lásìkò ẹ̀ ṣe sùúrù sùúrù lórí àwọn àdáwò tọ́lọ́ máa ń mú wá ná ẹbí tẹ́ẹ̀ fi ní dídàkudà gbogbo ẹbí pátá a nídìí sùúrù nínú àwọn nǹkan tí máa ń jẹ́ bí ọ̀dà yín ara tí máa ń jẹ́ kẹ́bí ọmọ nìṣó ni àlùkìyàmù bìrì wàjibá àti bàrádọ̀ fílẹ̀sì ṣàlà ṣé ẹ rí kálukú ó mójútó responsibilities and obligations àwọn tó bá jẹ́ ojúṣe àtọ̀ràn yẹn àfúrọ́bùlì ń sọ̀rọ̀ individuals wà ká mójútó ìwọ́tọ̀ ọjọ́ kan ojúṣe rẹ ni kó o ṣètò gbogbo bí lóun ni ó ṣe jẹ bí wọn ṣe mu owó school fees àwọn ọmọ ṣé ẹ lọ́pọ̀lọpọ̀ àwa tá a jọ kun ìwà lẹ́ẹ̀jọ́ abẹ́rù ọlọ́run á da àwọn ìyàwó wa sínú wàhálà pàápàá Yorùbá yìí tí sọ àwọn ẹ̀yà kọ́jẹ́ pé wàhálà ìlú sùkúù tèmi àwọn náà sanwó school fees ìkẹ́ tí ẹ̀ bí nínú ọmọ bẹ́ẹ̀ rò pé rò pé kí ló ṣe bàbá tó ilé yìí gan márùn-ún táwọn èèyàn ṣe ya wọ́n ṣe ya láì láàánú lójú àáfà náà lẹni tí wọ́n sọ yọ àáfà ló péré o wọ́n sọ pé àáfà ni àáfà ló péré òun náà ní orúkọ kan báyìí tí mo ní aláì súnà tó ń ṣe kéde súnà òrìjìnà súnà fẹ́ẹ̀kì ló ṣe ànábì èsì láta àdàbà ìṣàlọ̀ fámìlì ẹ̀ wà láì kọ̀sánwó ẹ̀sìkọ̀ṣọ́ ọmọ rí kọ̀sánwó ẹ̀dọ̀ bí apàdé kọ̀sánwó big note ẹ̀yọ kan rí wọ́n ní ìyẹn ṣe máa ya bàbá burúkú báyìí ìyá ọmọ yẹn ní ọ̀sán rẹ̀ sùfì wà láì yóò tó transfer sákàn yóò tó lọ sanwó báńkì ìjọba ìjọba ọlọ́run yóò jèrè ọmọ yìí ó mọ mọ àwọn ìyá bá àwọn náà sanwó sùkúl fíìsì ní sùkúl tèmi ìyá ló ń sanwó bàbá òní bàbá sì bẹ láyé tèèkù ìyá mi ni ó sanwó ilé ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ wa wàhálà táwọn obìnrin ṣe nílẹ̀ Yorùbá ti pọ̀ jù nature obìnrin ó fa wàhálà ìlọ́sàwọn obìnrin dàṣẹ́wó ìlọ́sọwọ́dọ̀ ó sì ná tẹ́ ẹ bá ti wà responsible ẹ gbọ́dọ̀ ṣe lóbìnrin bóbìnrin láti ṣe business kò lè bèrè ní ìtọ́kùn nígbà bá ya ẹ̀kí bẹ́ńdẹ́ sí ní kù ó lóyún tó bá kù díẹ̀ tí ó bímọ bí ṣe ń ṣetán lónìí bẹ́ẹ̀ ni ọmọ bì lọ́la nígbà bá tó bímọ tán ó tó lódìdí ọjọ́ kò lè lọ bí iṣẹ́ mọ́ gbogbo bísíǹsì ẹ̀ náà fi àwọn ògbóǹsì tó ti kéde ó ti mọ ọlẹ̀ ẹ̀ kẹsẹ̀ máa fowó kún ni bọ́lọ̀ ṣe lóbi ẹnu ṣùgbọ́n èyí tá ẹ dọ́kun kò sí kó lóyún kò sí ayédọ̀ fún wọn kò sí nífàásì kò sí wàhálà kan ọkùnrin yóò máa jẹ́ breadwinner ìlọ́lọ́run ṣe gbajúmọ̀ lọ́wọ́ ọkùnrin mi kọ́ wá gbé Sunday mi lọ́wọ́ ìgbà tí ọ̀wà responsible ṣé ẹni tó sì bá ń bẹ fún yàn ọ̀tọ̀ lẹ́yìn tó sì bá ń bẹ fún ìyàwó lè máa fọwọ́ nínú àwọn sàbí ànàbì sàṣọlá Abdullahi ibn Mas'ud olùsíní ìyàwó rẹ̀ Zainabu atúmọ̀ayọ sàkà fún tí wọ́n tó gbé kéèsì lọ́dà náà níwà mọ́mọ́sí wọn lára sálà Abdullahi ibn Mas'ud di ẹsẹ̀ ẹjọ́ wà responsible kò lówó lọ́ni ọkùnrin ilé tó wáyé olùsí kò tó lọ́rọ̀ rí lẹ́nu I long prospect day olùsítẹ́bí ẹ̀ tó ga ara àwọn tí ó di àwọn ọ̀dọ́ ọlọ́run. àwọn tá a jọ kùn in tẹ́lá tẹ́ fámìlì yẹn ọmọ ètò máa ṣe bí ọkùnrin ọlọ́run ní àrìjálù kọ̀wé àmúna àlàlẹ́sà a máa yà wọn. ọlọ́run wá sọ tó fi máa jẹ́ pé wọn lò pọ̀ múlẹ́rọ̀ ìwọ lórí inú ilé ìmọ̀ fàtọ́là lọ́wọ́ bá dọ̀ àlàfáàdé wá bì má àǹfà ọmọ náwó ni tó o bá ti náwó èyí sọkùnrin obìnrin ni ọ ọ yẹ kẹ́ńtà ṣòkòtò kan fìrò fún ọ kọ́ ọmọ ìrọ̀rùn kẹ Nàìjíríà kọ́ ọmọ wọ ṣòkòtò wọn ọ̀rọ̀kùnrin máa fún sòkòtò ẹ̀ tí ó lè ní ṣùgbọ́n àrò ọmọ bí máa rí dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ obìnrin máa ń ṣe dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ ọkùnrin ó fún sòkòtò ẹ̀ tí ó lè ní tó bá jẹ́ pé kí ló ń èyí ó fún síìpù rẹ tí ó lè gidi ọwọ́ ìyàwó rẹ sínú wàhálà lè sanwó lè lè sanwó ọmọ gidi fámìlì yìí ọmọ dàrú tó sì bá ń bẹ ìwà àtìyàwó nẹ́tíwọ́ọ̀kì ní kíni o ló ń fẹ́ ní díẹ̀ díẹ̀ o ibi wọn fẹ́ fẹ́ ìyàwó ṣe kíni o yóò fi nẹ́tíwọ́ọ̀kì ti ẹ̀ kọ́ àáfàá ní kálukú mójútó ọ̀ràn yẹn ìwọ́n tó ọjọ́ mi ọkọ̀ rẹ̀ ṣe wàhálà lọ ó ti wáá dé gàrí ló tó ń mọ ọyọ wọn sọ pankẹ́rẹ́ ni ọkọ rẹ̀ ò lè ṣe oúnjẹ tó dáa fún tí ó jẹun gidi táwọn èèyàn mọ̀ ní ẹ kó o ṣètọ́jú ọkọ rẹ kó o ṣètọ́jú àwọn ọmọ kí ni olè kọ́kọ́ bá lé kí ọmọ máa rùn oúnjẹ àjẹkù pépà ara eh, ọ̀rá fùfú ẹ gbogbo inú ilé ṣé wàá ń kunú ilé ojúṣe ti ẹni kí lóye ọmọ ẹ dáa kọkọ rẹ ọ dáa káwọn ọmọ rẹ ọ dáa nígbà tóun bá ti wá fẹ́ jẹ lọ. ṣùgbọ́n bàbápọ̀ obìnrin lónìí wọ́n ti di career women torí táwọn náà fẹ́ dà ilé dàrú ọmọ dàrú ọkọ náà dàrú jama kálukó mójútó ọ̀ràn yẹn rẹ̀ nípa àdìtọ́rọ́jọ́ ti lọ àdùá àwọn àfáà ní ká máa ṣàdúrà jama kí wọ́n ní ká máa ṣe máa ṣàdúrà ẹni kòkó rẹ̀ bá yè lọ́mọ́ ẹ̀ lọ ẹ wà nábì wa Ibrahim alẹ́ ìsàlọ́ nínú ẹni tọ́lọ̀ ń ṣe lórí pọ̀ láyé ọ̀gá lànàbí wa Ibrahim alẹ́ ìsàlọ́ sẹ́dẹ̀ ànàbí Ibrahim nàbí ìjọ abúlé àbíyá ànàbí ọlọ́ọ̀ bàbá àwọn ànábì ọlọ́run ah, ọlọ́run sábà ṣe fún gbogbo èèyàn kéèyàn jẹ́ ni ọlọ́run kíyàwó jẹ́ ni ọlọ́run káwọn ọmọ jẹ́ ni ọlọ́run wà lẹ́yìn kí ọlọ́run máa ṣe fún mọjá àfọ ọ̀ràn o mọjá àfọ àdúnà wọn máa ṣe wá àti ìkẹ́ ayé ọ̀ràn èèyàn àgbàdùn àrẹ bá ṣe pọ̀ sí ọmọ àfa lè ya tọ́jú ó lè ya fọ́ wa nà ó lè ya sẹ́wó ó lè wọ́n fún lóyún dànù ní kọ́rọ̀ ó sì rẹ̀ ọmọ àfa àgbọ̀n rẹ̀ lẹ́yìn ayé o kọ́lọ́ láṣẹ ní pé kálukú yín ẹ mójú táwọn ọmọ yín ẹ kò wá máa ṣàdúrà ẹ wà lẹ́bi ìbùrọ̀ yìí màrísà tó bá ti wá ń ṣàdúrà wà mí ń dùn ìyàtì wà mí ń dùn ìyàtì wà mí ń dùn ìyàtì àwọn àrọ́mọdọ́mọ mi jẹ́ wọ́n jẹ́ àwọn náà ni ìwọ lọ èmi àti Ismail àti akọ́kà àbáyé ṣe wá mùsùlùmí gidi o gbogbo àrọ́mọdọ́mọ ọlọ́run àgbà àbí ọgbà ẹ̀ńtọ́ lọ́run tó ṣerú ẹ̀fún nínú wúmọ̀ yìí làbúbá kìrìsìkì ọlọ́run ṣe bá ànábì wa wọn sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ bàbá ànábì ó kú sí kẹfìrí ìyá rẹ̀ kẹfìrí abubakar mùsùlùmí bàbá rẹ̀ usman ti ṣe abuku afa mùsùlùmí ìyá rẹ̀ mùsùlùmí gbogbo ọmọ rẹ̀ mùsùlùmí aisha asman abdulrahman abdullahi anko mùsùlùmí abubakar yẹn lọ kà tẹ wọn lòun náà kẹfìrí dùn á ọmọ ń ṣàdúrà rẹ̀ pọ̀ jọmọ ẹ̀jáwa náà máa ṣàdúrà ọ̀pọ̀lọpọ̀ la sáà tiẹ̀ máa ń ṣàdúrà fún fámìlì wa ìwọ́n tó ọjọ́ kan ó ṣàdúrà fúnra rẹ ó ṣe fún ìyàwó rẹ ó ṣe fáwọn ọmọ ìwọ́n tó ọjọ́ ìyàwó ìjọ wo lọ ṣàdúrà àkọ́kọ́ rẹ lẹ́yìn kọ́ máa béèrè owó owó owó owó ṣé wọ́n ṣàdúrà àkọ́kọ́ náà jọ máa níbi ìgbà bíi ṣe sọ ṣàdúrà àkọ́kọ́ náà jọ máa ta àwọn ọmọ rẹ sọ ṣàdúrà tó bá ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ kọ́lọ̀ jẹ́ ọmọ iye wọn ibi tó bá ti ń dé wàjì arúnálì ni mo tẹ̀ kí náà ìmọ̀ọ́mọ́ káwọn ọmọ rẹ ọmọ jẹ́ aṣíwájú ṣé wọ́n máa ṣe má dùà àmọ̀ ṣàdúà ọlọ́jẹ́ nílé wọ́n tó subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. جزاكم الله خيرا جزاء اجعل الله خيرا جزاء جزاكم الله خيرا جزاء